páwọn àgbàlagbà ń jalè. kí ni kò ṣe nínú ilé mi. ṣé mo fún ẹ ní ọdá àti tú ẹrù mi ni. rami bàdó. abọ́dọ̀ yẹn bọ̀. àwọn ti spoil ẹ̀ ẹ̀ máa ń tún wá sí ìsìn ti bẹ̀rẹ̀. èmi ń bọ̀ wá bí olè lóru màá kú ẹ nílé màá tún kú ẹ̀mí ẹ̀. Hold it back! Come out! Surrender yourself! Ah! ìwọ tó lògùn àyẹ̀tà tó fẹ́ ló ń fèsì bọ́ ìwọ ọmọkùnrin má máa parẹ́ sí mi lọ́rùn. èṣù oníṣẹ́ mi kò níṣẹ́ nìkan kan orí ewu wọn dúró lé. ìwọ̀n kan wọ́n ti gbẹ̀jẹ̀ lọ́gbà. ṣíkí àti kú náà rọ̀ yìí. ẹ fọwọ́ mi lẹ́yìn tí mi mú pariwo ti di nọ́mbà. nísìnyí tọrọ yìí ti wá ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣe. ṣebí Mr Ọlálẹyẹ ni mo sọ fún yín tó ní kó n fẹ́ kémi àtòun jọ máa jáde. ajá yín ti mu ẹ̀jẹ̀ tipẹ́ ó ti fẹ́ ṣù ló lórí ẹ bọ́lá ti gbá tiẹ̀ onílẹ̀ yín mẹ́tẹ̀ẹ̀ta máa ráyè. fact pé mi tí lè ṣe bí ọmọ fún mi. ìgbà tí lágbára tẹ̀ mí orí mi ni àtẹ́gùn ọ̀pọ̀ ìwé ìtàkà ò dúró púpọ̀ rẹ̀ kẹwàá kí n máa mọ̀ àgbo dáàdì rẹ̀ kí n tilẹ̀ gbé yín sọ́ọ́ fífi. àwa Túndé àwọn ara ara mi ti ń yá lórí gbogbo àgbo tí màá ń ṣe fún mi ètò ń jẹ́ kára mi bá mi òun máa yá òun náà máa rí iṣẹ́ gidi ìbára ọlọ́run Túndé òun lọ́rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ wà. They might make you relax. She understand. Ẹ̀yin náà máa ń sọ̀rọ̀ kan pé gbogbo ẹ̀kọ́ ló ní ìgbà àti àkókò. Àkókò tẹ̀wá ẹ̀kọ́ ṣe táìmù kí n máa sọ̀rọ̀ ẹ manage the stress that you got The bá ti gain it thirty one lọ́dún then you be able to have conversation even more than you expect ṣùgbọ́n ẹ̀yìn tí màá ń bá ti dé lọ́dún ìbára ní dùn kọ́tà fún mi nígbà mi ìbámu kẹ̀kọ́ stress lásán ọtí wà ókè. àsìkò àti sinmi bí mò ń sinmi náà láti jẹ́ ọmọ tí wàá lé náà ṣe bí mò ń sinmi ni. Wo Babátúndé tọ́jú ìyá ẹ dáadáa obìnrin tí èèyàn fi ń bẹ lọ́hùn pé kọ́mi èèyàn ọkùnrin kó fẹ́ níyàwó òun nìyá ó dúró tì mí nígbà tí ò sí nǹkan kan mọ́ ìbọn kan yọ́lọ́ sábà ń tọ́jú ẹ̀ ìyàwó gbọ́dọ̀ jẹ́ bí o kò gbọ́dọ̀ sọ́fà láyé. ọ̀la ẹ̀gbẹ́ ṣe ń rí sí i ẹ wá yẹ kí n correct impression yẹn agbára ọlọ́run ẹ̀yin lè máa ṣokò ìyàwó yìí pẹ́ pẹ́ rẹ̀ ẹ̀yin náà lè máa tọ́jú ọmọ promise o. ọlọ́run fún mi lágbára àtàǹfààní láti lè gbẹ̀yìn àti ìyàwó yìí lọ́wọ́ risky fi tọ́tí ìṣàlá. ọ̀rọ̀ ìsàbí èrò. Maradona. Oh, Baba, you sabi oh, eh. You dey shoot like Ronaldinho. Boy, I shoot your shot, shoot your shot. Boy, I shoot your shot. Ọ̀rọ̀ rẹ̀ náà sọ nígboro. Mo ní shoot your shot, shoot your shot. your or a red and sunny nígboro you got the solution to every problem gbogbo ohun tó ta kókó bọ̀bọ̀ yẹn nìkan ló lè tú ẹ má fojú di òun ló lè ṣe ẹ má fojú di ẹ̀yìn ayé ń fẹ́ ni o bọ̀bọ̀ yẹn nìkan ló lè ṣe ó òun nìkan lẹ́yìn ayé ń fẹ́. you be mine you be mine oh, hey, hey. you be mine. kí ló dé ta ló ń lé eré burúkú wò ló ń sábà yìí. ẹ jókòó ó ti jẹ́ ǹdẹ̀ wa nú. fi ilẹ̀ máa bá yín sá. kí ló ṣẹlẹ̀. ẹ rántí iṣẹ́ tí mo lọ ṣe ń ta bí ẹ̀ lẹ́kọ̀ọ́. Ah, ah, mo ṣe máa wá gbàgbé tó sọ pé ó kù díẹ̀ kí tráfíkì má jò tètè débẹ̀. monday tó ń bọ̀ lẹ́kọ̀ọ́ oríṣẹ́ sẹ́kọ̀ọ́ mo ṣoríire o ẹlẹ́dá mi mo dúpẹ́ o ah. Ah, ọmọ mi ṣiṣẹ́ sẹ́kọ̀ọ́ <laughs> mo ṣoríire o ẹlẹ́dá mi mo dúpẹ́ o. èyí ti lọ sókè jù ṣùgbọ́n ara wa bí lẹ́nu àdúgbò ìníyà wa ṣé wọ́n ti ń lé ṣáà kí ló tún ṣẹlẹ̀ máa mi kí ló fà sùn sí báyìí ẹkún dẹ̀rìn ni máa ń gbé ìwò tún lẹ́rìn dẹkún síbí mi àti yín làjọ ń rìn jọ ìsìtá àjò báyìí kí ló fà sùn sí. ọkọ mi báwo ni o bá ṣe dùn tó tó bá jẹ́ pé bàbá ẹ wà láyé lẹ́yìn kò fetí ẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ tọ́mọ ẹ̀ mú wá sílé wọ́n mọ òun ríṣẹ́ sẹ́kọ̀ọ́ gbogbo àdúrà bàbá ẹ̀ ni pé kó mọ òun ṣoríire kó dẹ̀ ríṣẹ́ gidi ó tún wá ríṣẹ́ lásán ó tún wá ríṣẹ́ gidi sẹ́kọ̀ọ́ ọkọ mi nígbà tádùúrà àgbà tán aládùúrà ò sí láyé láti jẹun ọmọ ọkọ mi ó wá ní máa sunkún. lóòótọ́ àrùn kan ló ń lẹ́yìn tí a ṣe báyìí wọ́n á yẹ kí mi máa ṣe alùpùpù kan sóhun tẹ́mi náà bá ń bára jẹ́ ṣe é lóòótọ́ àgbà bá mi ló gbà pé kí n ṣoríire ti kàwé ìgbà tó lọ́ọ́ máa ṣe mo ti rí ṣe máa ń rán màmá fi ṣàdúrà fún un mo dẹ̀ mọ̀ pé tí wọ́n náà máa dùn sáré òní gbóná mọ́ wọn àmì ẹgbẹ́ náà máa dùn ṣe ẹ jẹ́ ká plan báwọn mo ṣe fẹ́ mú un sí ìyẹn ló má tàbá ìgbọ́dọ̀ bá màá yára ìbọn mo máa bẹ̀rẹ̀ lónìí. àṣẹ ọkọ mi jẹ́ kí n wá san kọ́kọ́ fún ẹ iṣẹ́ torí yìí wàá fi ṣe oríire wàá fi ṣe oríire gbogbo nǹkan dáadáa tó lòún dá sékòó á tẹ̀ lọ́wọ́ àti mọ́tò bọ̀gìnẹ̀ ilé ńlá ló máa rà fún mi tí máa fẹ̀yìntì báyìí tí máa jẹun ọmọ ọkọ mi gbogbo ẹ ló bá ṣèpọ ọkọ mi wo jẹ n tètè lọ bá ìyá káọsára alájọ mi kí n wò bóyá máa rájọ gbà lẹ́nìí ẹ kí lè tètè má ṣètò èkó ni bẹ́ẹ̀ ni àṣẹ àṣẹ jẹ tètè lọ ṣe o ti ní pẹ́ wà ti dànù sí ó yá tètè máa ṣá o ṣàkó gbé mi kaná o dé tètè lọ. èmi tó ń wo yìí tí mò ń ta ìwé ìdùnnú máa wo ara mi nǹkan tí mò ń ta nìkan wọ̀ how to become a millionaire in seven days ọwọ́ ń gbé ìwé tá fi mọ̀ bá ṣe ń ṣe bá ṣe ń gbélé ọkọ ìwé tó ń kọ́ni níbàálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin gbogbo ẹ̀ pátá ti wà available ń bí báyìí how to be grow to the glory oh shit wọn ò ní kẹtẹ ẹ̀bẹ̀ yẹn how to grow. all just keep crashing. And this is the third time today. Sorry, dear. Can I be of help? Ah, I'll be glad. One sec, please. Okay. Oh, kidding me. Oh my love, I hold your room. affected. Okay. Kò lè kọ́ ọ̀tún owó ṣe wà. Oh. Kò lè kọ́ ọ̀tún. Bàtà ẹ̀kọ́ concentrate sí nǹkan àní concentrate. Mm. Ọ̀rọ̀ kan lé wọn máa sọ kiri. Ìwọ ló mọ̀, tó bá wà kó fẹ́ bú mi, kó kú bú mi, ó ṣáàṣì ọ̀pọ̀lọpọ̀. Èèyàn kò bá gí là wà ọ̀wọ́. Wọ́n ah, ṣe nǹkan tí mo lọ ṣe ní school. Ṣé kó o mọ̀ sí mi jóná ni? Àbí kí ni mo sọ? convince. Ó ṣe jẹ́ bó ṣe fi máa ṣe lọ́gá máa ń kọ́ńgbé nípa ẹ̀. Kí ló tún ṣẹlẹ̀ báyìí? Wọ́n ní pé rọ́bìṣì ló ṣe tí mo ṣe. Gbà correct ẹ̀. Ọ̀gá ni kò correct bí nǹkan tó wà níbẹ̀. Ó dà pé inú ẹ̀ máa ń dùn, mo ṣe máa ń rí káàkiri jáde ọ̀dẹ̀ ní ọ́fíìsì. Ó dẹ̀ máa ń dùn láì jọ́ ìnínú ẹ̀. What are you saying? lórí kíkan bẹ́ẹ̀ correct nǹkan ló sọ àdúrà nǹkan yìí wọ́n ti tọ́ bá gbéṣẹ́ fún pé kí n bẹ̀ ṣe nǹkan wá gé mi lórí dànù. ṣé wọn nìkan ni. ẹ má bínú mọ́ mi wà òjò owó. ọ̀rọ̀ tó sọ lẹ́sìn ó ti pọ̀ jù náà ah, ó yẹ ti pọ̀ jù tí wò tí gbogbo wa ìtawà ní ọ́fíìsì tá bá ṣiṣẹ́ wa bí iṣẹ́ ọ̀gá ò need láti máa sọ fún babs kó máa clean up mess all the time now. pẹ̀lẹ́ interpreter. ẹ wẹ́wẹ́wẹ́wẹ́ ẹ wá náà kí ló ṣẹlẹ̀ náà ah, ẹ máa ẹ máa calm down o má sọ kí n ṣọ́ta wa ẹ gbọ́njú mọ́ṣẹ́ yín àti wáyé pé ẹ ti ríṣẹ́ sílé epo nìkan ni àbí ẹ̀jẹ̀ ríṣẹ́ sí síbi yẹn. madam èmi ni kò bá sọ̀rọ̀ dàrẹ́tọ̀ rẹ̀ yẹn sì mi. ṣé wàá òkè ṣá. ara ẹ ló fà. ó wà lára ẹ adìyẹ tó ṣu tí ó tọ̀ ara ẹ ló wà. adìyẹ tó ṣu tí ó tọ̀ ẹ máa ní láti dá fáìlì padà àti máa fà ó náà ẹ máa wá ọmọ sáyẹ̀nsì pẹ̀lú dídọ̀ agreement tó ṣe é nípa lórí. báyìí ọ́fíìsì ọ̀dọ́ wọ́n mi wá mọ̀ ń bínú ẹ bá a bẹ̀ wọn kọ́ máa mẹ́jọ wa lọ́sọ̀rọ̀ àwọn ìyá tó ń tara ìsèlè kú lálẹ́. àṣírí ìnáwó lọ́wọ́ àǹtọ́ kò ní kú ní ìṣòro àwọn ẹni bá mọ̀ ó lò wọn ọ̀rọ̀ ọdún ọmọ títí níta owó owó ẹ̀ níta ó àràpò ẹni tó dà síwájú ni ó tẹ̀lé mi kó. Mercy, mercy. Bàbá Kòjò. Mercy, mercy. Bàbá Kòjò. Ẹ ra sí. Èèyàn bá pè. Ọpẹ́ lọ́pẹ́ Mercy ta ni bá pè ah, ah. <laughs> ẹ wo remix Abá Kòjò ṣàlàfíà lẹwà ẹ ṣàkúgbádùn àwàdà nígbà tí kò yé mi sà. Ah. ṣebí láìlọ́ọ̀nù tó ń gbé bọ̀ láta. bẹ́ẹ̀ni. Ah, ah. mo ṣàtìmọ wà á lè bá mi ra kílì sí i àbí ọkọjá ní shoprite àbá kò jó ẹ má bínú mi mọ̀ pé má wà ń ọmọ pé wà lẹ́mọ̀ ní wà lọ tó lé mi lọ́fíìsì mi. <laughs> wo lọ́fíìsì. bọ̀bọ̀ you sabi. Eh. You be Maradona. Baba, you Savio. Eh. Baby. You they shoot like Ronaldinho. Oh, ah. don't be me. Oh, no jọ sọ fún bóòtù lọ sàwùjá tó dà. hello baby yeah i'm fine ah mo wà nílé in fact gan mo wà lórí bed mo kàn wà so bored ni. Mm. I'm, I'm missing you. Yes. In fact, mo ń wo picture wedding wa lọ́wọ́ ni so <laughs> mo feel pé kòkò wà lẹ́gbẹ̀ẹ́ mi ni you know <laughs> so that you can give it to me <laughs> yes baby yes yes yes mo mo rí thank you god bless you wo owó ẹ̀ máa lọ sókè ni ó ṣe gan ni ọkọ mi. yeah thank you baby yeah bye. <sighs> olúwa <sighs> kò ní ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni. ọkọ ẹ̀ balẹ̀ kẹ́. <sighs> Ah. Irú rò pé ọkùnrin ti bàyà. Obìnrin, èyí tó lọ́rùn mi kò ju twenty percent lọ. Mo wà lórí bẹ́ẹ̀dì, mo wà lórí bẹ́ẹ̀dì lóòótọ́. Àmọ́ ò sọ nǹkan tó ń ṣe fọ́pẹ́ lórí bẹ́ẹ̀dì. I'm missing you bí ẹni pé kí n wà lẹ́gbẹ̀ẹ́. Ìwọ tí mo ti fẹ́ pa lẹ́lẹ́karùn-ún, mo ti pa ẹlẹ́mẹ̀rin o. We just wanna do the fifth round now. Ah, o dẹ̀ ń fọkọ̀ ẹ̀ lámbà. Anyway, ara bíi ti send owó and my account is ready o ní ọkùnrin ṣẹ̀ṣẹ̀ balẹ̀. bíbí ọkọ mi balẹ̀. sórí àwa ọkùnrin jẹ́ ń ṣàlàyé fún ẹ a máa ń fẹ́ràn láti ṣe surprise fún ìyàwó ilé wa ẹni tó wà lábújá ó pè ẹ̀ ń ó ń béèrè ń bolo wa ó ṣeé ṣe kó jẹ́ ń pò ti dé kó fẹ́ máa bọ̀ nílé kó fẹ́ ṣe surprise fún ẹ náà tó bá délé tí ò bá ń lé surprise máa surprise ẹni tó ń gbé surprise bọ̀ now I will advise you to dress up kó dẹ̀ máa lọ kí wàhálà má bàa ṣẹlẹ̀ hmm. nǹkan wà ló bàjẹ́ hmm, hmm. Ah. wisdom tó kọ́ mi sọ̀rọ̀ ti wà lọ. Ah, mami ṣe o mami ṣe o àjọ kí o wà ní ọjọ́ kí lọ ṣáà. èyí ni ó fọ àkín lómi lómi. Mama, màmá lè jẹ kí ni ẹ ó wà ní bàbá. ọmọ ìdàlẹ́ ọ kí n máa lọ kí n máa lọ. láyọ̀jú báyé báyé ọmọ ayọ̀ láyọ̀jú bíṣu ẹni bá ń ta ọ̀rẹ́ ọmọ ìjọ.

minute. Maybe you should wait for me inside. Wait for you. Ah, uh, ah, how, ah, how would they wait for you? Please wait for me now. See, say old man won't follow me talk. I beg you, answer me, Joe. I get where they go. Oh, yeah, give me like five That's minutes. That's what you do the last time now. How? Yeah, now you waste my time like two to three hours. I no give money. Wait, wait, you should be money where you give me. I get where they go. Say time not day. So? Say I no give money. Which kind of money? Omo, na go say your team big go, but you don't take too much of time. Ha. Yes, now. You don't come busy past your head now. Uh, so take them down the order you like Uber. Uh, eh. Sha, take am easy. Uh, you shall pass. Come, I beg. I don't get time. Ha. Ah, Baba, you jẹ́ ti sọ̀rọ̀ kò sí àkókò. Ẹ̀yin náà ṣáà gbọ́ àkókò. Irú ẹ̀gùn wo ni bẹ̀rẹ̀ rẹ̀ la? Kò kàn yín. Ẹ̀yin náà lè ń dá gbogbo ẹ̀ lẹ́tẹ̀ mọ̀ fẹjọ́ dá yẹn dúró. Kẹ́ mọ́ ti rà lójú pẹ̀lú yẹn mọ̀ pé yẹn ṣàkíyèsí. Ṣé kò sí o? Ẹ dákun o sí. Kí ló ṣẹlẹ̀? Kí lè egun ẹ̀ kí mo fẹ́ mọ kapásítọ̀ egun ẹ̀? Kí náà fi stọ̀ ẹ̀? Apasọ̀ ni báwo náà ṣe build yẹn. ẹ wọ́n build mi láti factory. láti factory bẹ́ẹ̀ni lẹkùn ẹbí lè tó bẹyẹn. ẹ n tó ṣẹlẹ̀ ni pé ajá wà nù kan tó fi kí àgbo mi gbà tí mo wà ní six months. ìdí tí mo ṣe ní energy nù. mo mọ̀ energy yìí ṣe energy lásán ajá gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ pélé o. fún kí ni. ah kó béèrè pé ajá tó gbé kinní yẹn lọ nígbà tó kọ́kọ́ dá kinní adọ́dọ̀ ẹ̀ ajá tó gbé lọ tí ẹ bá sì ń bẹ láyé kí wọ́n pa á kún ìbọn fún. bàbá ẹ wo bí tẹ́ ń bọ́ ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké ṣé bẹ́ẹ̀ náà ṣe ìwé yín orí tẹ́ fi ṣe ìwé yín kọ́ ló wà lórí ẹ̀rọ àgbà yìí. kí ló dé tó ọ̀rẹ́ ṣẹ̀ á ọ̀tẹ̀ mú kàn lọ nísìn ó tún ti mú mi wọlé ọ̀tẹ̀ fẹ́ rẹ̀ ṣẹ̀ á. ìbéèrè tèmi fẹ́ kẹ́ bìrì ayé ni pé ọjọ́ wo lẹ di sẹ́ńsọ̀ tó ń ka èèyàn tó ń wọlé jáde fún tẹ́nàntì ẹ̀yọ kan ó dáa. ìgbà tí mo rí kí ni tẹ́lẹ̀ ọmọdé bá ti lóhùn gun yẹwò èmi náà máa ro kàyẹ̀pẹ̀. kí kí n wá ro àbúrú ròyìn ni pé òru ẹsẹ̀ nìkan lẹ́kọ̀ọ́ máa gbọ́ ẹ̀rọ máa sọ pé ta nìyẹn ṣé kí n rorú ẹ̀rù ni. ọfẹ máa wọlé pẹ̀lú spirit àgbà o. irọ́ o ẹ ní rí wa ni. irọ́ ló pa màmá rí ẹ bó ilé tèmi ò tó tẹ màá change òfin mi. pé kí yẹn bàbá yẹn ní sùúrù fún mi jọ ṣé ẹ ṣe láǹgbàláǹgbà ni. nípa màá ṣe dáadáa. you don't you don't do that you are you are old person you don't do that. ọ̀dẹ̀ sọ́lé mi di mọ̀tẹ́ẹ̀lì ó gbé wọn lọ gbé wọn bọ̀ gbé wọn lọ gbé wọn bọ̀ ẹ wo ẹ mẹ́nu kó ń bẹ kò sí nǹkan láàrin mi àtàwọn tẹ́ ń wò yìí ọmọ tó wà nílé yẹn ń bínú ẹ ṣáà ṣe ń bá mi sọ̀rọ̀ níta yìí. ẹ wo ọmọ ọ̀ndà èjì ó tún mọ ọ̀ndà èjì. ọmọ tẹ́ ń wo ìlọ̀ndà èjì ṣe mọ èjì ẹni ah. báàgì kékeré tó wà lọ́wọ́ yẹn aṣọ mẹ́ta ló wà nù ẹ ah. as a matter of fact ó bízì ju ọjọ́ orí ẹ lọ ah. ẹlòmíì ti ń drag ẹ bó ṣe ń bọ̀ lọ́dọ̀ mi èmi kò fẹ́ ṣe bí abí wákàtí mẹ́ta ni kó wọn bá kọlẹ̀ lọ síbi tí ń lọ. èmi ti ń wo pé mojú tó mo fi ń wo pé ọmọ yìí kọyọ dàbí àwọn ọmọ tí mo mú ló fẹ́ lọ sí kílọ̀bù. àwọn ọmọ ilé wọn dọ̀gbọ́n sákúnlé. àwọn ọmọ ilé sákúnlé ọmọ tẹnu àwọn òbí ò ká mọ́ kò ń lọ ṣọ́ọ̀ṣì bó ṣe wà. lélẹ́yìí. àwọn ọmọ tí wọ́n ń wọ pátá mọ́. ọwọ́ àmọ́ tó ṣẹlẹ̀ wàá wá gbé wọlé mi lóró tó bá ti wọlé ni mo lọ. kí lẹ fẹ́ lọ ṣe ń bẹ̀. mi lẹ fi bẹ̀rẹ̀ ń tẹ̀ bẹ́ẹ̀ sí. màmá lọ yọjú wẹ̀. tára yín bá wá ń ṣe kinní ńkọ́. kọ́ ṣe èmi kọ̀kárà mi mọ̀ lé tó bá ti lè màmá fọwọ́ pọ̀ n bá ti jáde mọ̀ dànù. at what age at what age kí ló wí. dànù tó bá dànù gan ọmọ yẹn ó máa fọwọ́ ara ẹ̀ fà ẹ mi ò máa dànù at what age at what age. mọ gba mọ èyí lẹ. tí bá rí inú ìwúlò tí mi bá da omi gbóná sí i lára kẹ pa mi. nígbà kan làwọn ayé ń lo ọjà tán fi ń pọn mọ ẹyin bébí kan láyé ń lò ní ìsìn dàsí ṣùṣe iwájú lọmọ ń gbé ẹgbàgbẹ ẹgbàgbẹ ẹjọ àdékọ of the moment. ṣùgbọ́n rántí pé gbogbo igi kọ́ ló nígbà ń gùn. mo ní kó rántí pé gbogbo ejò kọ́ ni jíjẹ. ìjì mẹ́rin ṣá. gbogbo pàtì agbára rẹ bá lè sá láti lè ní ìṣòro ìlú padà sí iléeṣẹ́ mo máa fi ṣètò lọ sá. gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ni it's in the past wọ́n dẹ̀ promise pé òun kò gbé ìròyìn ẹ̀fà ṣẹlẹ̀ lọ sá. ẹ jù sá. Mr. Adidi thank god ọmọọṣẹ́ lèmi àti jẹ́ sí ọ̀gá and ó lójú nǹkan tí mo lè bá wọn sọ kán gbà and there is nothing i can do ìwọ̀nba ni mo lè bọ́gà sọ̀rọ̀ ọjọ́ tẹ pè mí pé kí n bá yín bá wọn sọ̀rọ̀ yẹn mo bẹ̀ wọn ojú wọn ò dé so the only advice i can give you right now is ẹ gbìyànjú kẹrí wọn ìyànjú tẹ bá ti lè wọ́n wájú wọn ìjọba balẹ̀ ẹgbẹ̀ wọn sọ fún wọn pẹ́ ní ṣe bẹ́ẹ̀ wọn wọn máa gbà yín padà nípa lẹ́yìn ijó àwọn. ẹ ṣùn pé ó máa ṣá. trust me ọlọ́run kan fẹ́ lò mí as adviser ni àmọ́ tẹ bá lè tẹ̀lé nǹkan tí mo sọ yìí ó ṣeéṣe kó sọ ti ah, ṣe mistake and that is why I don't like doing the talking when I'm working. ṣé wàá ọ̀gá ní kò wọlé sàn kó sáré àwọn báyìí. ọ̀gbẹ́ni ládèjì. ọ̀gá ní dúrọ́ọ̀pù kínní ìfún ẹ̀kọ́ ṣiṣẹ́ lé lórí fáyà. mo ṣùgbọ́n lórí ilé mi ò tí ì ṣètò àwọn fáìlì lọ́pọ̀ ó lè mú sọ́wọ́ àwọn náà ní o bó ṣe ń sìn yìí. ọ̀rọ̀ ọmọ kọ́tà máa ṣe fún mi kí n lọ ṣe okay different company jẹ́ kí n type kí n send it fún kọ́ bá mi kí pẹ̀lú náà o continue tí máa lè parí àwọn kí ló ṣẹlẹ̀. mo ń béèrè pé kí ló ṣẹlẹ̀. mo ń bí ẹni mo ń bí ẹni gidi gan-an to just look at you oh my intelligence ó smart gbogbo final proposal company yìí ìwọ ni madam mani kò máa handle ẹ̀ ah, àwọn ẹbí ẹ̀ ní gidi o. ṣeré gbogbo ilé tó ń sọ mo àgbẹ̀ mo tún àgbẹ̀ kẹ̀lẹ́kẹ̀lẹ́ yẹ kí wọ́n ṣe ní kan fún ìṣúra àwọn obìnrin tó ń múlé tiwa thank god they are now on the seat kí n sọ nǹkan tó sọ yìí ìyàwó fẹ́ kókó dénú. Hmm? Oh, smart and intelligent mo kọ́ yẹn lọ́dọ̀ tó sẹ́yìn èyí tó kù yẹn àbá ti kúrò ní ọ́fíìsì tó dáwọ́ sí. o ò tún wá ok o ò tẹ̀ tún wá mọ̀ kan tó tún wá ṣe kí lójú. kí ló tún rí. o tún wá fà á yẹn. o ò ń fà ẹ̀ ní kí ló ṣé ilé ìjọ mi rọ̀. ìgbà tó ń tọ́ mi bí o tó ẹ o tọrọ ni mo sọ fún ẹ èmi kan tún máa ní láti máa wo ra mi ní mìíràn báyìí pé àṣẹ mi mo rí báyìí báwo lẹ ń ṣe rí. <laughs> lágbára ọkọ. ìgbẹ́ni ìbú ní kálukú ṣe rí lẹ́yìn bọ́lá ń ṣe kọ́ wá nìyẹn. àwọn obìnrin a máa wọ́pọ̀ ẹ̀ lẹ́yìn gan-an lẹ́gidi. bí èèpẹ̀ ṣe ń wọ́ ti àgbàrá lẹ́yìn pálapàla wo ló ń sọ àwọn obìnrin tí wọ́n rò pé ẹ̀kọ́ máa wọ́ tẹ̀lé mi lẹ́yìn àwọn fúnra wọn ti mọ̀ pé kò sí nǹkan tí fẹ́ fáwọn ṣe. irọ́ ni o ah, ṣé nǹkan tó ń sọ fún mi sìn pé inú àwọn ọmọ yẹn kò séyìí tó ń rún kò sí náà náà. Ah, ah. ṣé nǹkan tí wọn náà sọ fún mi ni pé yẹ ti gbàgbé gbogbo bridge tí mo fò kí tó dé kù. ìyẹn ni ìwọ ló ah, ìwọ ló níṣẹ́ lọ́wọ́ ló wà òkè báyìí gbàgbé bíríìjì darí bọ́lẹ̀ ń bẹ̀rẹ̀ èmi ló fẹ́ èmi ló fẹ́ máa kàn èmi èmi ló fẹ́ máa kàn. wọn náà kò gbà sí mi lẹ́nu ẹ̀ka àdó relationship. Baby, you got a special agbon sí ẹnìyẹn o. So she is. That's my mom. Hello, Mama. Báwo ni? I'm fine, thank God. Àlàáfíà ló wà. Ṣé ti jẹun ṣá? Òun mò ń jẹ lọ́wọ́. Kí lẹ́yìn jẹ? Ẹ̀bà, tẹ̀lẹ́gùsí ẹlẹ́fọ̀ọ́. Ẹja kíká, ẹja kíká tó wà bẹ́ẹ̀ tó mẹ́wàá. Pòmọ́ kíká náà wà ń bẹ̀. Mo ti mí sùn jẹun yẹn àwọn oúnjẹ tí mo fẹ́ máa jẹ́ ìsìn gbogbo lẹ́yìn jẹ lọ́wọ́ ìran mi. <laughs> má wọrí tó o bá ti wálé òun ni máa sìn fún ẹ. ojú ti ṣe o. má jà o. I am very social woman. I love you. I love the way you sound. I love you, mommy. Ọmọ màmá ẹ̀. Ah, ah. Ẹ ṣe ẹ̀yin ẹ ti rán sàrà ìlú wa ó ti lọ́dá dì mí jẹ àwọn àdúrà mi sẹ́yìn. wọ́n sọ pé gàrí ti jẹ̀bú ni. gàrí jẹ̀bú ni. gàrí jẹ̀bú lèmi máa mu. mi lè parọ́ fún yín gàrí jẹ̀bú ni. tí ò bá jẹ́ ti jẹ̀bú máa dà mọ̀ I was born and brought up at jẹ̀bú wọ́n bí mi kélekèle ni tí mi ò bá ti rí i pé gàrí jẹ̀bú ni mi ò níra o. fún mi ní díẹ̀ kí n tẹ̀sítẹ̀. bá mi wá omi. ọmọ olómi jọ fún mi lómi kan bẹ̀ yẹn tí bá ti ṣe tán máa fún ẹ lówó. Ah, fóun máa ń gbà tó à ń fọ àwọn. ó ń gbà. wàá tó à ń gbà fífi rìn àyè. wọ́n ti ha wọ́n ti ha ó lẹ́ ń gbọ́n bí ìgbà tó orúlé kọ́tọ́ màá ní mi. gàrí lẹnu mi ó jọ gàrí gbogila. gàrí ìjẹ̀bú ni. nínú tí mo fi bẹ́ẹ̀ àwọn èèyàn ń bá èdè gàrí ìjẹ̀bú gan. gàrí ni iná ẹni bó ṣe gbẹ lẹ́nu nà. ee lẹ́nu mi gàrí ó jọ gàrí ìlú àwọn àwílò. àwílò. bí ajẹ́bù ló ti wá. ọkọ̀ tó yìí nǹkan tó máa ọmọ ìlú máa nǹkan máa tó ga òkúnnù ìlú ẹ ìlú kan náà nàbí wa. ọmọ ìjẹ̀bú. ó ń tẹ̀ ìjẹ̀bú à máa rà lú wọn mo ní gàrí mo wò lẹ́nu yìí mo ń tẹ̀jẹ̀ ó ń jọ gàrí ìlú wọn. gàrí ìjẹ̀bú ni bàbá iná ṣàrí gbẹ lẹ́nu. ká mú mi yẹn. gbóná. kí ni gbogbo nọ́nsẹ̀nsì yìí ẹ̀yin yìí ẹ bàjẹ́ o ẹ mú gàrí Ògbómọ̀ṣọ́ ẹ ń pè ní gàrí ìjẹ̀bù fún tí mo jọ ọmọ Ìjẹ̀bú gàrí lọ tà fún mi ẹ ti bẹ̀rẹ̀ ẹ gbọ́dọ̀ máa ra gàrí pẹ̀lú gbogbo wàhálà àti tí mo ti ṣe látàárọ̀ o. fi wàhálà sí sọ́nà yìí ẹ ń ta gàrí ẹ ń marketing strategy ẹ má ba gbogbo nǹkan jẹ́ ẹ láàkì gbogbo <laughs> ẹ tó bá ti rí ibẹ̀ ṣe múra iná á ti mọ̀ pé jìbìtì lẹ fẹ́ lò. ta ló lu jìbìtì èmi ń sọ ní wàhálà ìdáhùn mo máa avoid gbogbo ohun tó bá ń jẹ́ bàbá tó ti rẹ̀ náà wò láìkẹ́ anything wàhálà ó mọ nǹkan hmm. bá mi ta ìlàjì mo ń bọ̀ jẹ́ kí n ra ẹja mẹ́rin because mi gbọ́dọ̀ ra ṣúgà mi tí n bá ti ra gàrí. torí kí ni. mo avoid the sea finish. wàhálà ní dábàá padà wá gàrí yìí o. Ah! ẹ̀pà náà bọ́ yìí. lórí ìfèrè tí ó rí nù ta ló làwọn òkè ìtàn dákúdájì ayé ń bi ẹkọlẹ ọkọ. bàbá kojú bàbá kojú. ẹ tún ti kó àwọn ọmọ ọlọ́mọ dànù agbada ẹ ti rọ ọmọ ọlọ́mọ dànù agbada ẹ tún ń dín wọn. ṣé ọmọ ọlọ́mọ kọ́lẹ̀ yìí wá yìí. bẹ́ẹ̀ ni o torí ọmọ ọlọ́mọ yẹn ló máa mú kẹ̀kẹ́ bàbá bàbá ó dùn. pẹ̀lú gàdí tó gbẹ. <laughs> Oh, bàbá kojú mo ti sọ fún yín gbogbo àtẹ máa ló máa sọ fún yín ẹ wá yàwó kékeré kan tẹ ẹ fẹ́ wọn ló máa máa ṣe gbogbo eléyìí tẹ wá ń ṣe yìí. ìyàwó kékeré kan mi ò lè fẹ́ láyé mi kémi lọ fẹ́ yàwó kékeré ó ní ọ̀pá mi ah mi tó bẹ́ẹ̀ àkọ́kọ́ wọ́n máa máa gbé mi lọ give it to me give it to me give it to me ẹ̀mí bàbá fẹ́ bọ́nu <laughs> àmọ́ tó bá gbé mo tẹ̀ fẹ́ fẹ́ yàwó àtọ̀ màá lọ fẹ́ àgbàlagbà ọmọ kékeré gbogbo sẹ́fíìsì olú ẹ̀ gan á tún kó lọ jẹ́ máa manage láàbì ni mo ṣe manage ẹ̀. ó dá o. ẹyẹ bẹ̀rù ló máa ń tọ́jọ́ mo fẹ́ kẹ́mi mi gùn mo fẹ́ jọ máa nǹkan báyìí tán post recently àgbákò hundred years kò ba bá kẹ́mi gan tiẹ̀ máa jẹ́ and <laughs> because hundred years ìyẹn lọ da kí lẹ fẹ́ lè ní. bá mi wọ ìjà méjì tó bá lẹ́yìn. tó lẹ́yìn. tó lẹ́yìn ni mo fẹ́ o. ẹ ṣáà ti mọ iye <coughs> five hundred ni o kí ló dé sẹ́ ẹ̀yin ẹ̀dúró sí ẹ̀yẹ ká máa lo òkè lọlẹ̀ ẹ̀dúró sójú kan bílẹ̀ ayé ṣe gbà nìyẹn nísìnyí báyìí kọ́ ẹ̀kẹ́jà yìí lónìí rú ènìyàn ọ̀yẹ̀ dọ́là ẹgbọ̀n wọn ló ti ráìsì ó ti wálẹ̀ a máa ṣe bẹ́ẹ̀ rú ẹja yìí nísìnyí ká bá bí tẹ̀ one fifty bẹ́ẹ̀ ni èmi ò lè san five hundred o màá ń fún ní two hundred naira. Ah, mm, kò yẹ kẹ́ ẹ sanwó rárá kò yẹ kẹ́ ẹ sanwó rárá kí ló máa ń ṣe eh. yín bàbá kò jò ojoojúmọ́ tẹ bá ti wá bí kò síjọ́ tẹ wá bí tẹ́ẹ̀ ní náà ẹ ẹ ẹ má bu mi o

ẹ mú wàá mú wọnú ara wọn ni àti five hundred pọ̀. Ah, bọ̀ tẹ́ ẹ bá mú bẹ́ẹ̀ kò kò kò dáa. nígbà tẹ́mi náà bá kó five hundred nílẹ̀ owó wo ni mo fẹ́ fi ra ta. bọ̀ tílé òde lè fẹ́ padà san. tílé mo kò bẹ́ẹ̀ ní ẹ̀sìn. tílé bàbá kò jókòó dá báyìí o ẹ mọ̀ pé òun náà la fi mú mú amú mọ́ra wọn ni. bílẹ̀ àìsè gbà ni a máa yí pọ̀ ni. mo máa mú kó jáde olórí burúkú ọmọ ẹ ó rò pé mi máa padà wá èmi ẹja ẹ nìsín téèyàn bá jẹ ilé kálíà ti mu gàrí tẹ́lẹ̀ téèyàn jẹ gàrí séèyàn ti jẹun. àà ah, ah, pẹ̀lú kó tún wá lọ jẹ́ gàrí ìjẹ̀bù. kéèyàn ti mú sí i ah. ó ti parí. ẹ lọ́ọ́ fi rẹ̀ o. mi ò kò tiẹ̀ má yọ̀ ọ́ má <laughs> Yeah. <laughs> kí ló ṣẹlẹ̀? kí ló ṣẹlẹ̀? Can I help you? Uh-huh. What's the question are you asking me? Ìwọ ló need help. You've been crying. More than ti ń LOL, you might expect to a lot of laugh, but now it's LOC, lot of crying. Why are you crying? Joe, kí ni problem ẹ pẹ̀lẹ́kún tí mo? ń sùn? Ṣé wọ́n lo lẹ̀kùn ni ó dẹ̀ fi mí lẹ̀ kí máa sọ ẹkún mi? Kí ló kún ẹ? It might not be my own cry, but ó máa ní ìkọ̀kọ̀ tó ń pa ẹlẹ́kùn. Ṣé àwọn àlejò ló visit ẹni? because ohun èèyàn kọ́kọ́ ni mò ń gbọ́ kó má yẹ pé ebèrè visit ẹ̀ wọ́n náà wọ́n gbọ́ kó fẹ́ kó yẹ wọn sí ṣọ́ọ̀gbẹ́ nílẹ̀wọ̀ ẹ̀ ní àbúgbẹ́ nílẹ̀wọ̀ ebèrè ó kì í jẹba wọlé jẹ́ kí n mọ̀ tó ń pa ẹlẹ́kùn. ṣé báwo ṣe é lọ ṣó jàgbére ni mo tẹ̀ sí fún ẹ létó mo ṣílẹ̀kùn yàrá mi fún ẹ mo tún jáde síta sí ẹ ó sọ fún mi pé fọwọ́ nu yàrá mi ilé òní gbogbo òṣì yẹn bẹ̀rẹ̀ ah ó mà lájà yá má kú ẹ o I will do it again máa gbá etí ẹ máa gbá lágbàdì ó sínwìn ni ó jàwèrè nìkan ṣí ẹ ni nílẹ̀ yìí ẹ̀ mind your business o mind your business in this house o mi ò ní business pẹ̀lú ẹ o má wàá kọ ọkàn ilẹ̀kùn yàrá mi mọ́ o àbẹ́ ò lọ ṣe olórí burúkú kan ṣé wọ́n ló ní gbé ni rubbish. bàbá báyé bá fẹ́ ẹ rọra ṣe báyé báyé. táwé kó fọwọ́ bò ó jẹ. ta ló wà ń bẹ̀. èmi ni. jẹ́ káàárọ̀ lóra wa. Good morning. Wait a minute. Hold on, hold on. Má ṣe lé ayé Hold on, I'm coming. anyway um, o lè me, mi ò ní ẹrù lè lè. ó Have a seat. Nick. Ṣé kò sí? Ó ní kí wọ́n apologize fún nǹkan tó ṣẹlẹ̀ lálẹ́ àná ni. Nǹkan tó ṣe mí, òun ló jẹ́ kí react In fact, mi ti ẹ̀ mọ mi ti ẹ̀ mi mọ gbà tí mo ṣe wọ́n It's okay, it's okay, it's okay. Nígbà míì eré máa ń wà nù bí, ibi dẹ̀ máa ń wà nù rẹ̀. Ṣorí ìfọ́ títí wọ́n fi insert sim card sọpọlọ tèmi lánàá tí wọ́n rò pé bóyá ọpọlọ mi ń jà fún network. No, that's not it. Táìpẹ́ nǹkan tó ń rò nìyẹn, you get it wrong actually àkókò kan bá mi jà It dẹ̀ really affect me. mi before tí yẹn bá mi reset everything as a matter of fact eyín yẹn yọ mi ì dẹ̀ ní problem gbà tí mo sùn mọ́jú yes correct ẹ̀ mi ò bóyá ní sísọ̀sì àti premolar mi mo là á dùn náà parí ìdí náà jà ó yọ to God be the glory and gbogbo ọpẹ́ fún wọn náà agbánilétí. ṣáà máa bẹ̀rẹ̀. it's ṣé o ti tán bẹ́ẹ̀ ni. Ah, oh tí kò bá tán ṣe máa ní kò wọnú lé mi wá and if I may ask madam what are you battling with tó jẹ́ kó ṣerú nǹkan tó ṣe lánàá yẹn because ó lè má jẹ́ mi kó jẹ́ ẹlòmíì kí nǹkan tó ṣẹlẹ̀ yẹn kó jù bẹ́ẹ̀ lọ and má gbàgbé o ọmọ Yorùbá ni wá nílẹ̀ wa adúláwọ̀ kò dáa kí obìnrin máa gbọ́wọ́ sókè máa gbá grow up mind létí kò dáa kò dáa so irú nǹkan tó ṣe yín tí ẹ fi ń bínú kiri bí ajá ilé kúrò lánàá tẹ fàtìmọ́nú tẹ gbà wá ní etí tí yín yọ yeah Bruce Lee ni position Bruce Lee ni mo fi ẹ sí because òun ló máa ń ṣe gbogbo àwọn nǹkan yẹn now i'm listening can you please share irú ilé tó ṣe yín sí ìkòtò dá bó ṣe mí kan lẹ́yìn bí abẹ three hundred and forty four centimetre ló máa ń lò tí yeah nothing changed. i'm still the same Look kàwé débẹ̀. <sighs> ẹ̀jẹ̀ tún ti gbọ́kadà ó tún ti ń lọ bẹ́ẹ̀. ẹ no problem má débẹ̀ yẹn ìsáré lọ check yẹn láti dùn ẹ máa pè good afternoon sir. Ha, ah, mo láyọ̀ láti rí How are you, sir? Yeah, I'm fine. How's everything? I'm cool. How was your life? Fine you are looking detailed. thank you. yà ṣe ṣé wo professor ni mi mo kàwé ní èkìtì àdó èkìtì ni mò ń sọ i mean mm-hmm. ẹlẹ́ẹ̀kejì ìgbà tí mo fẹ́ ṣe degree ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ ọmọ àtìbà kọ́lọ́run fọ̀run kọ́ ikú bàbá yèyé kó mèpẹ̀ burúkú lójú ẹ̀ kó jọ mẹ́yìn báyìí lórí i'm sorry. sorry what do you want. ìrànlọ́wọ́ yín ni mo need. mo wá sí ibi báyìí láti wá wo ẹ̀gbọ́n mi láti odidi àbújá ìgbà tí mo wá dé ibi báyìí wọ́n lẹ́gbọ́n mi sì lọ sí usa ó jẹ wá láti Àbújá so ẹ̀gbọ́n yín gbénú àdúgbò ìyá rẹ. Ah, God bless you. wọ́n á ní pé wọ́n ti lọ wọ́n á ní pé kí ló ṣẹlẹ̀ déètì wọn ò tí ì pé wọ́n á sọ pé ah, déètì wọn ò tí ì pé tòótọ́ ṣùgbọ́n tíkẹ́ẹ̀tì wọn ló change bẹ́ẹ̀ ṣé wọ́n ń wè mí fóònù mi mo gbàgbé ẹ̀ sábùjá mi ò ah. tún tún lo pos mi dẹ̀ kí lo acm wọ́n ní assistance yín mo ní just a little change like twenty or ten thousand kí n kàn fi kún seven k tó wà lọ́wọ́ mi kí n fi rọ́ọ̀fẹ̀ dàbújá. ok sorry ẹ má bínú ó dàbí bẹ́ẹ̀ rọ́ọ̀ṣì ọ̀rọ̀ yẹn mi ò gbọ́ nǹkan kan. torí pé ẹ kì í gbọ́ rédíò. ẹ sọ pé ìbúlẹ̀ ti wá yẹn náà. mo wá láti àbújá mo wá wọn kú mi ní bíbá wọn sọ pé ọkùnrin mi ti lọ sí usa. ok tíkẹ́ẹ̀tì wọn change ló máa jẹ́ rẹ̀. how thank God bless you. Ah, ó máa ṣẹlẹ̀ sometimes yọ̀yọ̀ wọ́ ìlú ọpọlọ o. ó máa ṣẹlẹ̀ sometimes. Um, èlò ẹ̀ sọ pé ó wà lọ́wọ́ yín náà. I have seven k. ok ẹ mọ tẹ́ máa ṣe ẹ máa keep seven thousand yẹn ah, because ẹ bá dé junction ilé yín ó lè má débi kan làjọ ń lọ ẹ máa fi ọ̀dà uber délé ọ̀dọ̀ yín Abuja lè mi náà lọ. tí mo bá understand Abuja ah wow èmi ò kí wọ public bus mo oh. máa ń wọ̀ reason ni pé mara àwọn gist amara ẹni tọkọ ẹ sá lọ ńlé ẹni tó fẹ́ gbẹ̀yàwó níyàwó amara àwọn tó máa pera wọn ní pa tó kúrò náà máa tẹ̀lé ń kọ́nà amara àwọn gist ẹ máa jù síra wọn ẹ máa ti rọ́kùnrin tó ń fi tó wẹ̀ ń sórí. ok ohun tẹ́ ń tra láti sọ ni pé tẹ bá wọnú bus so ẹ lè wà ball so ẹ lè máa. Ah, àbọ̀dá àbàdàn tó tún kọ́ la má kú mọ́ mo lọ́ọ̀ bẹ́ẹ̀. ẹ wàá mọ̀ mí ni irọ́ ni. ẹ mọ mi ni mo máa ń rojọ́ gan. ẹ máa ń rojọ́. ṣẹ́yìn ni ẹ̀yin ni ẹ ó dàbí pé wòlíì nìyí ṣá. no radio station mo ti ń ṣe press man ni mi tẹ bá wọnú mọ́tò pẹ̀lú mi láti ibi ìbàyìí títí dé àrùjá màmá màmá màmá màmá keep company. ẹ kì í ṣe obìnrin obìnrin àròjọ ọkàn yóò rọ síra wọn so. máa standing fún gbogbo wọn. ẹ dẹ ok ẹ má wọrí ẹ wọ ṣé mọ́tò yín ṣiṣẹ́. ẹ ti yà wèrè ẹ ti yà wèrè nǹkan ti ń ṣe yín corporate beggar ẹ ṣọ́ra yín kí ọmọ bẹ́ẹ̀ ṣe máa pẹ́ jù ládùúgbò yìí tẹ bá tún tọrọ owó lọ́wọ́ ẹnìbọ̀ ládùúgbò yìí tó bá blow alarm. mo blame ẹ ṣé wọ́n mọ̀ náà já wo oṣù ẹsẹ̀ ẹ̀jà kìtì olùsí kó sínú ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀nu sọ̀hún try kó wọlé worun ẹ̀kọ́ kan ṣe ní bí òwú tó fi mọ́ ń náà fíìmù kọ́tọ̀ ìwọ ọkọ̀ try kó wọlé ta ló fi worun gbọ́n rẹ̀ àfi bíi ìsàbá jimali lóde ọ̀run o ṣe aṣọfẹ́ náà mi ni mo wà responsible ó yẹ kó o mọ̀ bẹ́ẹ̀ mo wá ń kọlá fún ẹ torí pé o máa ń fi sódà fọ aṣọ tó wò ó ti funfun lẹ́yìn àwọn ẹgbẹ́ ẹ̀ fi mọ́tò rẹ̀ ń ṣẹ́ òun ṣe bí olóríire ó wá ṣe bí olórí burúkú tó kájọ ìbànújẹ́ wò. tí ẹ̀gbọ́n mi bá fi mọ́tò ràn mí ṣe bẹ́ẹ̀ mi wá mọ́tò ṣe bẹ́ẹ̀ mi wá mọ́tò tí ẹ̀ dà. máa wo òpònú ó ń fi kọ́kọ́rọ́ ọ̀rẹ́ ẹ̀ ṣakọ òpònú ọmọ ṣé o rí gbogbo èyí tó wọ̀ tó dàbí àwọn ọmọ ó kàṣìlá sí nìyẹn kí nìyẹn. ẹ̀rọ tó fi lè mú tó fi ń tọrọ owó lọ́wọ́ mi dájúdájú mo lọ wò ní èèyàn. ìwọ tí ọjọ́ iwájú ẹ ti bàjẹ́ awalakọ kádàrọ́ adẹ̀ ti yí padà from today wò ó jẹ́ kí n sọ nǹkan fún. o ti stress mi bó de ṣe ń pariwo yẹn ó ń bì mí nínú. ẹ lọ jẹ sódà. tó bá pẹ́ jù ní àdúgbò yìí máa pè àwọn èèyàn sí wọ́n máa lù ẹ́ bàjẹ́. sanó fẹ́ náà ìwọ wọn rẹkọmẹ́ndì ìyà fún ẹ lọ́sítà babaláwo ló kọ́ fún ẹ kò sí wàhálà máa jókòó síwájú ní tiẹ̀ máa tó yẹ ah mọ́tò wèrè tún gbóná kí ló ṣẹlẹ̀ sódà náà rò sí ni ó sì ń gbé mi lè jókòó síbẹ̀ ìwọ try mi wàá mọ̀ pé mi gangan ya wèrè tó bá bí ẹ dá ah, mi ò dẹ̀ fẹ́ kú o kó ṣe pé wèrè yìí ò mọ mọ́tò wà wọn bí ẹ dá ẹ pọ̀n éjì ni ẹ ti ń mì Àbújá straight ẹjọ́ ẹ dìbò fún mi o olórí burúkú wèrè worùngbẹ ṣe táǹgù ayé ẹ máa bàjẹ́ ni kò sí wàhálà. drink up drink up it might not be msa but ọmọ mi tutù ju omi máa mú lọ. thank you. ilé ìtẹ̀dẹ̀ ti bá mu omi wa láyọ̀ àtàlàfíà yìí mo believe pé gbogbo nǹkan tó wà lọ́kàn ẹ̀ wà lè pour out nísìn. can you please tell me what's going on? Hmm ìka they are so heartless and self-centered. mo mọ̀ ń pọ̀rọ̀ relationship ni because intro tó yẹ kó mú ló ní ṣókí ó ti mú o ti karamọ reaction ah, ah what's going on tí mo béèrè lọ́wọ́ ẹ̀ gan what's going on gan á tán lọ́pọlọ mi báyìí so kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan can you please explain further. ṣebí boyfriend mi ó kàn déédé pè mí lálẹ́ àná ó dẹ̀ end relationship wa relationship five years ó dẹ̀ end ẹ̀ lórí phone just like that. ọkùnrin mi ò rí wọn ti dàrú relationship ọdún márùn lórí phone ah èèyàn tó ṣerú eléyìí tí mo nǹkan tó fẹ́ ṣe láti ilẹ̀ nǹkan tí nǹkan fi tí mo fi like ẹ tí mo fi lè accept eléyìí ni pé five years ah. normally ẹran téèyàn bá jẹ fọdún kan máa ń súnyàn bó ti ṣáà fún bí ọdún kan yẹn ló yẹ kó ti fi ẹ̀ lẹ̀ èwo là ṣàkúdórógbó ó lè ti pa ẹ̀tàn bó ṣe wà yẹn sìn ta ló fẹ́ gbẹ́lé ó ti empty báyìí empty ó ti pa ẹ̀tàn ok nísòro irú nǹkan báyìí ò lè ṣẹlẹ̀ kó má sí excuse kí ni nǹkan tó rí mú sẹ́nu tó sọ repeatedly pé òun fi ṣe mọ́. wo nǹkan tí ò ní wait òun ló sọ di bàbá ara o èmi àti àtijọ́ lágrímẹ̀t ipe ó di alẹ́ ọjọ́ wedding wa ká tó ní sex ah. jọ sọ fún mi kí ni reason tí ò ṣe lè wait kájọ kó di alẹ́ ọjọ́ wedding yẹn ká tó ṣe nǹkan tá a fẹ́ ṣe ó dẹ̀ sí ní máa give excuses kí ló ṣẹlẹ̀ i don't understand kí ló dé tí ò lè dúró mọ́ tó wá sọ fún mi pé òun ò ṣe mọ́. Ah. ó dẹ̀ ní kí n panu dé. ó lanúlẹ̀. explanation wèrè ló múlẹ̀ yìí láyé tá a wà yìí ayé Instagram ìgbà táwa ń tún go gan tó pé picture tá a máa ń send síra wa gan clear ìgbà yẹn láti máa ń para wa látọkàn wèrè obìnrin kan á bí mi fà á kí n dúró dalẹ̀ ìgbéyàwó ìgbéyàwó tí mi ò tiẹ̀ lówó kankan bí kankan bóyá mo ń dáwó owó yẹn ò tiẹ̀ lè pé wọ́n sọ fọ́kùnrin pé kó dúró dalẹ̀ ìgbéyàwó ìgbéyàwó tó yẹ pé ọjọ́ wedding gan anybody lè kú ayé lè parẹ́ club lè yá ó mọ̀ páwọn risk ilé ayé yìí wọ́n sọ fún mi pé ilẹ̀ ó yá ṣé ayé ò lè parẹ́ kílẹ̀ tó ṣù ní à risk ni okay jọ between me and you tó bá fẹ́ lọ ra gàrí lọ́jà tó dẹ̀ fẹ́ discover èyí tó gbé ṣé wàá mọ̀ lọ́wọ́ ni àbí kò wọ́n jẹ tó ìwọ tí mo dẹ̀ mọ́ aláròrò ó lè wọ́n gàrí bíi mẹ́fà jẹ tó discover èyí tí wàá rà normally ṣé o lè lásù ìtìtọ̀ látọ̀ra eh, bí kò ṣe lè wọ́ọ̀kì fúnrú àwa yìí nìyẹn kóbìnrin kan bá bá mi sọ pé ẹ ó dálẹ̀ gbéyàwó kó tó sí mi lásán are you kidding me? Ah, ah. kò lè wọ́ọ̀kì bẹ́ẹ̀ fẹ́ mi o kí ló lè dé ẹ̀yìn jòrò lọ láyé cultural dance táwa yìí láyé pákínké dìgénké pákínké dìgénké pákínké dìdìgbẹ́dìgbẹ́dì pàmpàmpàm ayé ìgbà yẹn náà máa ń dáṣà pé tí bàbá ń lé ọkọ náà máa ọkọ arìndìn ìyẹn náà wá lá ẹ̀jẹ̀ pẹ̀lú àǹkáṣí bàbá ni virgin ìyàwó mi o ee nìkan náà máa ń sọ wọn kì í celebrate ẹ̀ lóbìnrin wèrè kan máa ń sọ fún mi pé ó dijọ́ alẹ́ ìgbéyàwó kó tó tún mi láṣọ ìwò don't try that shit with me o. Oh. Oh, sorry <laughs> mo ti ń gba ọ̀rọ̀ ẹ sódì and i am so sorry for the fact pé mo ṣépè fún bọ́bọ́ yẹn èmi ni mi ò ní làákàyè hmm. Hmm, but amukun mẹ́kọ̀ọ́ lóbìnrin tó bá yẹn sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀. ọ̀rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ yé mi ni so nítorí ẹ̀ ló fi jẹ́ pé kò sí obìnrin tí ò lè bá sùn tán bó ṣe ń gbé dúdú wọlé ló ń gbé púpọ̀ wọlé náà wọlé náà jáde náà wọlé náà jáde nù yàrá ẹ̀ jọ́ nítorí ọlọ́run ṣó o lè ka oye girlfriend tí wọ́n gangan fúnra rẹ nínú. Ah, ah. obìnrin àwọn ará mi dé pẹ̀lú exaggeration àǹtí mercy. bọ̀dà babs. have mercy on me. ìwọ náà ṣàánú ara ẹ̀ dẹ́ẹ̀dẹ́ẹ̀. dẹ́ẹ̀dẹ́ẹ̀ what? Mm. oh torí pé obìnrin ń wọlé obìnrin ń jáde mm. ìyẹn ti túmọ̀ sí pé mò ń fẹ́ wọn mm. jẹ́ ń gbé ẹ débẹ̀ mi ò ní girlfriend o àbí ṣe bẹ́ẹ̀dì mi lórí port fún ẹ pé gbòòlà tí mò ń ṣe lórí òun pọ̀ ṣé wọ́n ti wá sójú wíńdò mi àbí ẹnu ọ̀nà mi ń jọkàn rí kó tó ń gbọ́ ah àbí o ti fẹ́ pa mí o wọ́n ti fẹ́ pa mí o àbí mo ti fẹ́ dé mo ti fẹ́ dé o èwo ló ti gbọ́ rí. ẹ gbọ́ kankan ẹ kàn you don't judge book by its cover things are not done that way hmm. ó yá jẹ́ nǹkan tó mọ̀ jẹ́ kí n gbé ẹdẹ́bẹ̀ e finally hmm. ṣọ́ra àwọn ọmọbìnrin tó máa ń wá tó máa ń lọ yẹn hmm. ó mọ̀ pé mùsùlùmí lèmi mo kéwú díẹ̀ máa ń gbà kéwú fún wọn ni. àfọ babs. àwa nìyẹn. ẹkùn kò ní bàjẹ́. ẹ pẹ̀lẹ́ kúṣẹ́. ṣé orí ọmọbìnrin kan báyìí wà ọmọbìnrin hmm. tó lómi lára díẹ̀ báyìí tó dà pé ṣe light in complexion hmm. ìyẹn ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kéwù ni hmm. ó lè fọkàn sí kéwù ká má parọ́ ó ti dé ẹ̀yìn alifati alipọdi ah, àánú fati àánú kẹfìdì mọkùn mí sùn kún àánà ah, kún kí gbogbo yín mọ̀ àsùnkún lórí ọ̀rọ̀ mi ó ti yẹ yín èdè yín o kò sẹ́ni mọ̀ ń bá sùn nù wọn o I am still holy so quick one let me tell you the facts right now stop the excuses tó wá ń pè mí ni wọ́n ní it's wrong hundred percent and secondly if you really care for your man if you want him for real o mọ ètò obìnrin tó lè lò fún náà o dẹ̀ ní ṣe excuses yẹn mo. please ilé ẹ̀kẹta tó wà ń bẹ̀rẹ̀ see me as your brother whenever you are down let me know whenever you need something let me know mm. and you remain my blood sister forever àǹtí Mercy ọ̀gbẹ́ni wá gbọ́ tó bá ti wá lọ bá boyfriend rẹ padà landlord máa ní kan toast ẹ̀ kan ask ẹ̀ out wọ́n dẹ̀ bí erí kó má gbà. bàbá kojú. nǹkan tó ń fẹ́ kó ṣẹlẹ̀ náà ló ti ṣẹlẹ̀ but the last question but not least are you kidding me. ah! kí ló dé. boyfriend ẹ gàn. oya shoot your shot shoot your shot I shoot your shot ọ̀rọ̀ red on sunny nígboro money shoot your shot shoot your shot ẹ shoot your shot ọ̀rọ̀ red on sunny nígboro you got the solution to every problem gbogbo tó ta kókó bọ̀bọ̀ yẹn nìkan ló lè tú ẹ má fojú di òun ló lè ṣe ẹ má fojú di ẹ̀yìn ayé ń fẹ́ ni o bọ̀bọ̀ yẹn nìkan ló lè ṣe mo ní òun nìkan lẹ́yìn ayé ń fẹ́. you be mine you be mine. moment. You be mine. You be mine, no. Oh. Already you be answer. man, Yeah, yeah, yeah. Now you be the man. Oh, oh. Of the moment. Alpha. Hmm? Kí lélẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ni ò ṣẹlẹ̀? Kí lélẹ̀ tó ṣe? Kí ni mo ṣe? Ìwọ ló ṣe oúnjẹ yìí. Ẹ nà this is totally nonsense. Uh-uh. kí ètò máa dáná bí ẹni pé training ló ṣe. wọ́n lè ṣe máa sọ pé mo dáná bí ẹni pé training ló ṣe ah, ah, ọmọ yìí wàhálà tí mo ṣe nu kitchen kó oúnjẹ yìí tó rẹ́dì mo wá sóúnjẹ dé fún ẹ tán sìn ó wá sọ fún mi pé mo ń dáná bí ẹni pé training ló ṣe ó ti ẹ̀ comment mi. comment. ẹ nà ó. ní gbogbo wàhálà yẹn oúnjẹ kọ́ la fi sẹ́nu tí ìhùn sí i mo dàgbọ̀n yín <clears throat> ọjọ́ àgbọ̀n yín bá sẹ́nu ọjọ́ òkú ẹ̀ yẹ ọjọ́ òkú mi yẹ gbogbo orí burúkú tẹ́ fi sínú oúnjẹ kù stop bẹ́ẹ̀ náà stop kí ló ń sọ. ṣó bad tó yẹn ni. ó nọ́ọ̀sì ṣe o lè tẹ̀sẹ̀ kó máa fi sẹ́nu ohun ẹ̀kọ́ gbọ̀run lọ nọ́ọ̀sẹ̀nsì lélẹ́yìí. ó lè ń ṣe báyìí oúnjẹ yìí dùn mú tẹ̀sẹ̀ nígbà tí mo ń ṣe náà. Oh Lord, I'm disappointed, I swear to God. báwo lè ń ṣe báyìí náà oúnjẹ yìí dùn gbà kí ló ṣẹlẹ̀. gbogbo ẹ̀ e débẹ̀ ni oúnjẹ tí mo ti fẹ́ parí èmi ń sọ̀rọ̀ ni mo kàn fẹ́ jẹ́ aláya. ṣé wọn kó rude ṣá o ò lẹ́kọ̀ọ́ ìbánisọ̀rọ̀ rárá rárá rárá ah, mo ṣáà wò pé oúnjẹ tí mo ṣe wàhálà sí wá sọ fún mi pé kò dùn. mo ní tó sì mo kọ́ba ẹ̀lẹ́gbẹ̀ẹ́ kan mo kọ́kọ́ jẹ ẹ̀gbẹ́ yẹn kan o wá fi white bo yòókù. mo kọ white cover. a ò dáa ọgbọ́n sense no go kill you. Mhm. wò ó dà pé láti sin lọ́wọ́ ló máa wọ kitchen tó máa dáná kémi kàn máa jẹun lóko. kò tí gbọ́ pé ebi apapàjà o. pé pápájà o ni mi mo mú ìkó. kò dùn lóòótọ́ ọlọ́run ló ní kó dùn àwo ló bá ṣèdè ẹnu. mo mú ìkó tó bá ní kí n máa dáná. àṣì ọmọ ní ọ̀sà. kí ló dé. ọdún náà sunkún kejì èmi. èmi mo fi bẹ̀ẹ́ jẹ́. ìgbà tí mo wà ń kù. kí mi ni mi máa ń pè mí. kí ló ń pè é. orúkọ obìnrin. ṣíkúra. mo jẹ́ ní bá ń lu àmàlà. ọlọ́run náà sọ fún mi kí ló dé lórí àmàlà tó bá ń gúnyán kọ́. àwọn ah, ń gúnyán ọmọ yọ̀ lọ bá ń mi máa bá yín gúnyán bàbá yín gúnyán lè ní tóbi mọ̀nà. don't talk why you. Mm. Hmm. I say shoot your shot. Shoot your shot. Ìdá bá ṣe àbí kí ló ọmọ oúnjẹ <laughs> hmm. ìyá ti. Ọ̀sán gbádùn gbogbo ìmẹ́ẹ̀ mo rí bó ṣe ń gé ẹran ni ó jẹja ni. ó jẹ́ ní nǹkan lè máa ń jẹ báyìí kí lè máa lóṣù tó bí màmá ó yẹ ní sọ̀rọ̀ ẹnu jẹ́ ńlá ìrọ̀lẹ́ arúgbó àmà ti kọ́kọ́ pààlọ́ ní hundred. Hmm, ṣe é. ìmọ̀ tí kò ṣe pé ẹ ṣe wàhálà àkọ́kọ́ tó ní pé ẹ ṣe àwọn oúnjẹ fún mi. Ah, ah, rárá o mo ní gbogbo ẹ̀ ń lè. mo ní gbogbo ẹ̀ ń lè. mo ní gbogbo ẹ̀ ń lè ẹ máa mi dúró ṣe àti mi kò díẹ̀ díẹ̀ o àti irun mi eh. ẹ̀rẹ̀ máa fi dá ìsìn. Eh. ó fi irun mi lẹ̀ <laughs> mi lè fi dá ìsìn irun ọkọ mi. Mm-hmm. ẹ oh. ṣe dá ìrẹ́ máa look at young girl i mean i don't oh, like oh. it this way. Mm, lágo mélòó <laughs> lágo mélòó <laughs> ó máa ru ọkọ mi. ṣé mo rò ní kúrò. mo dẹ̀ ní kànga lọ́rùn anyway mi ò lè gbé ní kókó márùn tí ìbá ti ń ṣe sí yìí o. kí ló dé. ṣé ah! màá sọ́n pẹ̀ mọ̀ pọ̀ stress wà lẹ́kọ̀ọ́ lóyún gbọ́dọ̀ àlékún ni ẹ̀. wọ́n mm-hmm. sọ nǹkan tó ṣẹlẹ̀ fún ilé ní tí mo bọ̀ lé. mo gbọ́. báwo ní sùsù kan ó ń lọ sẹ́kọ̀ọ́ lè bí fún ìta inú òun ah. ló ní làágùn nínú ọkà mùsùlùmí tán lọ́kàn kọjá yába yába yába yába ayẹyẹ kan ayẹyẹ kan wọ́n gbọ́ o hmm. èèyàn mẹ́ta lè drag mọ́tò detain ah, ah. board wọ́n tó lọ kò dúró wọ́n àná tuntun kọ́ sọ di wrestling wọn lọ́wọ́ ni kílódé jẹ́ nìkan lẹ́bù ni eh? yóò jábọ́. kò ṣeé ṣe. mọ́tò tó yẹ dúró kí ló kọ́ ní mọ́tò. Ah. wọ́n lọ àwọn ìgbà tó ń drag èèyàn kan wọ́n ní pẹ́ gbèmí lẹ́sẹ̀ gbèmí lẹ́sẹ̀ wọ́n mọ̀ rí ni mọ̀ rí. pẹ́ gbèmí lẹ́sẹ̀ mọ̀ gbèmí lẹ́sẹ̀ wọ́n mọ̀ rí mọ̀ mọ̀ rí. kí ló wẹ́ lẹ́sẹ̀. àbọ̀lẹ́sùn tún lọ́kọ̀ rí o kọ̀ tó ń rẹ́sùrẹ́sì. kò wọ́n lè bọ́ sùtọ̀ ọrùn ẹ̀ dànù. àbúrò ah, ìlú lè wí kọ. Ah. wọ́n ní sùtù wọ́n sùtù gangan nínú rẹ̀ ti fúra pẹ̀lú lọ́sà káàkiri kan fi mọ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ nínú oòrùn. àtijọ́ bá mm. ó ṣe gòdà lẹ́kọ̀ọ́ ni. Ah, nígbà mi mi gangan máa wà kó sùn tó sọ fún mi. ọ̀rẹ́ tí wọ́n wò mí ayọ̀ ọ̀gá ni mí. ọkọ̀ àti tẹ̀mí. àlẹ́ nìkan ṣiṣẹ́ èèyàn mẹ́ta. kí ló dé. èmi nìkan wọ́n láì ju àwọn tó kù mí lọ. ṣé wọ́n fẹ́ pa ẹ́ fún mi ni. àbí kí ló bẹ́ẹ̀ bọ̀gẹ́ ẹ̀ ṣé èyí ti pọ̀ jù. mi ò rìpọ́tù wọn. ah. àìgbọ̀gá ni mo jẹ́. wọ́n ló jẹ́ kó rò báyìí ọkọ mi. mo rìn màá fún tán wíìtì ẹ bẹ̀rù pé mi ì sùn lọ́sàn. Hmm. mo mọ̀ ọ́n. gbàgbà ni ọ̀fìn mi ì sùn lọ́sàn. wọn kọ nóòtù wàhálà èkó yìí máa pọ̀. wàhálà èkó pọ̀. Ah! àwọn ọ̀rẹ́ mi máa ń ti ń pè mí lọ wọ́n ní mo ní tálẹ́ǹtì orin kíkọ. o tún fẹ́ máa kọrin fún wọn. rẹ́sì ah, ti ṣe bíi ti márùn-ún lẹ́fọ̀ọ́ kí n wá fèsì. ẹ̀ẹ́ ah! ó tẹ̀ jí. mọ́mí o mọ́mí o mọ́mí mi I'll be there for you. I will love you forever. Mọ́mí mi o mọ́mí o mọ́mí ẹyọ kan nù <laughs> mo bá fún yín single mẹ́rin tó kù. ẹ̀ẹ́ ìwọ nìkan tọ́. nínú mo tún ní àtẹ̀tẹ̀ pétépété lẹ́ẹ̀dẹ̀ gbọ̀dọ̀ láì ní ọ̀sẹ̀. ìgbàdàn ọ̀gbọ̀n sí ní ìsọ̀rọ̀ orin yẹn dùn. Mwale, <laughs> I know you miss me. been expecting you to call me soon. Sure, okay ẹ máa torí pé mo ò sí lè kó sìn kó máa owó ọkùnrin kiri tàbí kó máa kojú bọ lé o. I trust you, I'm just trapped with your leg. Mm. Mommy and Kay, everybody came here. Thank you. Okay. And money. Don't worry, I'll talk to you later, Joe. This man will go yeah, drama queen. Oh, Bamiki. Keep, keep working. Uh-uh. Jẹ́ mọ́rí ṣé ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ ni. ẹ ní òde ìbéèrè gan. màmí àdéhùn abẹni fẹ́ sí wa. ọ̀ọ̀ mo rí bó ṣe ń bá sọ̀rọ̀ mo kàn rí sparkle lójú ẹ̀ ni bó ṣe ń rẹ́rìn tó ń bá rẹ́rìn. kò sí sparkle kan tó ń lára mi fóònù mi lọ. sparkle ni. ò jẹ́wọ́ fún mi jẹ́wọ́ fún mi. mo ṣe ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ nítorí làjọ ń gbé bí àbúrò rẹ̀ ló jẹ́ sọ́nà ilé kan náà àbí yàrá kan náà. rọ ò máa mi interest ni wọn. rárá mo ní ìbéèrè náà ni. Hmm, gbọ̀ngbà sọ kò ti pa àkókò náà wọ́n yàgbé. ṣe ṣáà ń gbádùn oúnjẹ. àjẹtán wọn mú ìlẹ́kùn tiwa agbọ́dọ̀ jẹun ká fún oúnjẹ kó hmm. kú díẹ̀ nu àbọ̀ àwa dìde lọ àwọn tó bá pàkì àbọ̀ wọn ni á gbígbọ́ ilẹ̀ ní ọjà wọn. àmọ́ lọ́dọ̀ ìyá mi mi ṣe gbígbọ́ yẹn. ó kí bẹ́ẹ̀ tún bù mí dùn lórí ẹ̀kọ́ bá di mọ́lẹ̀ ká ọ̀rẹ́ rẹ̀ mo ti ní gbòòrò báyìí <laughs> èmi ni. bóun ní sẹ wà pa ah. Messi Messi Yes sir. Messi èèyàn Ronaldo. Yes sir. ṣáláṣà lẹwà sá mi ìwà lálàáfíà o tọrọ ìjẹ mi lówó gbogbo ohun tí mo fi ń bọ ọ̀rẹ́ rìn bí mo ṣe dé bọyọ ó pè bàbá ẹ yín rèé o ọ sọ yìí ọ á ní sàlàáfíà mọ wa. Ọlọ́run á jẹ́ kẹ́ wà lálàáfíà. ẹ jẹ mí lówó má ṣàdúrà owó ni ẹ fún mi. tẹ́ bá sọ ń pa jẹyìn lówó ṣe bá lé àná sí lówó wa plus àná ni. ẹ ò yẹ ti gbà láàárọ̀ ìkínkín tó jáde rárá ò yẹ ti gbà. ẹ wá ní sùúrù fún wa iṣẹ́ oṣù là ń ṣe. ohun tí mi lè ṣe ló sọ. kí ló dé. sùúrù yẹn ni mi lè ní kí mo ah. fẹ́ ní sùúrù fún. ṣéjọ́ tẹ́ ra ilẹ̀ náà náà parí ilé yìí mo ṣe sùúrù lẹ́nu tó fi ṣe irúfin ni. irọ́ o nígbà tí mo ti ṣe sùúrù kọjá ni mo ti gégùn pé mi ní ṣe sùúrù mà láyé. ṣé ẹ mọ̀ tán bàbá sùúrù tó wà ní Lagos Island. ẹ kí ló ṣe. Ah, bí bàbá sùúrù wọn yìí ní sùúrù báńkì náà ti ń kówó sínú ilé hmm. ó kù bí ọ̀sẹ̀ kan tí wọ́n fẹ́ kú òun ló lè kó gbogbo wọn wà lọ ìrònú ló pa wọn. mo rò pé ikú jowó ni. ó kò jowó. ìrònú wọ́n bí ìrònú ẹ fún mi lówó mi. ẹ̀yin wá ní kí ẹ mọ̀ fi ẹnu ara yín pé tí ọ̀dà because fúnra ẹnu olókùnrin ló fi ń pe kú depression ò ní pa yín wọn sì ní dáwó fún yín. ẹ má ṣàdúrà ẹ má ṣàdúrà fún mi ẹ fún mi lówó mi ni. irú àdúrà tí mo ṣe fún ẹ jẹ́ n fatia sí. má fi fatia sí n fà láìkè tàbá tí a ah e- èpè ní sẹ́ni èpè níyìn ni. ẹni èpè ní mi ẹni èpè ní mi sá fún mi lówó. kí n fowó sí nítorí pé. tó bá ti fún mi ṣépè tán fún mi fowó sí. sẹ́mi gún tí ń bẹ́nu tàbá tí a dà àbílàbí wà tábà mọ́ agínáwálì ò mọ́ lu kàsábà tí ń bẹ́ẹ̀ bà yín máa ń bà tẹ̀yàn jẹ́ ni. irọ́ a lè fún mi lówó owó ló fẹ́ mọ gé fata tó ti fún mi lówó náà ni tọ́mọ̀ sá. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ sálárì lè mi gba ó dẹ̀ gbà tí má gbowó oṣù kí n tó san owó. ṣé ńgbà tó fẹ́ gba ilọ̀ mi àjọ sọ pé sálárì lọ́mọ mi sanwó owó lèmi fẹ́ mi ò mọ̀ ń pa sálárì ọlọ́run ṣe ẹ̀wù kọ̀ọ̀bù ẹ lódú ẹ̀ ní ebi ìran ọkùnrin ni lọ ń gbóbìnrin lóru tí mo sọ pé wúkọ fún mi rèé ah. ọ̀rẹ́ tèmi lélẹyìí true mi dẹ̀nà fi jọ ń sọ̀rọ̀. Ah, ọ̀rẹ́ ni. ẹ ṣe mass making láì ṣe baba kojú why are you doing like this why. má bínú dákun ọ̀rẹ́ mi má bínú ẹ má bínú dákun ẹ má pé má pé mo kó ọ̀pọ̀ wọ́n jẹ mí lówó ẹ egbò kínní ló kó àwọn ló kó báyọ̀. bàbá ṣùgbọ́n ẹyin gangan ló yẹ kí n máa sọ fún yín pé kẹ́ má bínú. òun ló ti sọ fún yín ẹ̀sìn pé tá a bá ti lọ táwọn bá ti dé wọ́n máa ń fún yín lówó yín so ẹ nídìí gbogbo ariwo tẹ kàn ń pamọ́ wọn yìí. ẹ tún wọn ara sùn wọn ló jà. mo ti mọ sọ fún un tó bá gbọ́ tèmi bó ti wà wọ́n ti jẹ mí lówó oṣù mẹ́fà ni mo sì máa gbà èmi máa gbowó mi lẹ̀ èmi ò lè àwọn mi ọjà owó tó wọ́n sàkóle. ẹ̀yin náà wàá dúró explanation tẹ̀sí múlẹ̀ fún wáyé tẹ́yìn rojọ́ mi fara tán sẹ́yìn ṣé bí wà lọ́lọ́rẹ̀ ẹ̀ ni. ẹ̀hẹ́n ẹ̀kíni tẹ́ni mi. ṣé níbí ló ń gbé ni. àbí ọba gbé bí ó ti wá ẹ wá bí. ó ti wá dára lé bẹ́ẹ̀. ó ti dára lé. ẹ kàn sáà match make everything ẹ kàn ń dàbàrú everything. ọ̀rẹ́ mi lélẹ́yìí kẹ́ wojú ẹ̀ dáadáa o. mi tẹ nígbà tó jọ ẹ ní mr ma yọ gojú ẹ ní ọ fọ́ lójú. sẹ́yìn ah, gbèrò kó fọ́ lójú ni ẹ ṣe fi sàràfà korúkọ ẹ̀. nígbà tí mo tó sì kàngùn. ṣé gbogbo èèyàn tó kàngùn pátápátá ló fọ́ lójú. Ah, ó ìkàngùn dúdú ẹ ní bàbá ṣẹ́rí ẹ̀ ní bínú mi báwọn sọ̀rọ̀ kí ẹ mú lówó mi tí wọ́n bá ti fún mi lówó mi ẹ lómi ọ̀wọ̀ nínú ilé yìí o. bàbá kojú nǹkan tí wọ́n sọ náà ni mò ń tọ́ ẹ̀ láti bí a máa san owó yín bàbá owó tí mo fi ń jẹun. a máa san owó tẹ́ jẹun torí ẹ̀ mo fi ń gbà sí six months. ara ń kan mi o tí bá gbélé yín láwùjẹ irun òtún gùn center of excellence yín mọ́. olùsí o ti rọrọ ẹkún ọwọ́ afẹ́ pa ẹ̀mí mi ní kú fún ọ tó bá ti délé lálẹ́ tó bá ti bá ilẹ̀kùn mo ti bá ilé orí tí mo ti gbẹ lómi sí ojú àpalẹ̀. tí nǹkan bá ṣe àpáté mi tàbí tẹ bá yọ ọ náà lẹ̀ àbójú yín jẹ́ aṣọ tí mo wẹ̀rọ pé mo mọ́ múra bẹ́ẹ̀ ni. àti file àti file tí máa pa gbogbo ọ̀rọ̀ ayé ni máa pa mọ́ lọ́dọ̀ àwọn ọlọ́pàá. wẹ́pìlẹ̀ máa ló ń lò bọ́n. wẹ́pìlẹ̀. máa tẹ̀ sọ pé o máa wálé lóru lóru. Ah. mi mọṣẹ́ tó ń ṣe. ṣé yìí ti tán. bẹ́ẹ̀ ni sọ. you go explain tired. ọjọ́ tó tá a bá ti lẹ́fídẹ́ǹsì. ọjọ́ tó ẹ sàlàyé tẹ́mi yàn fẹ́ bọ̀. ọjọ́ tó pé kíní wa ni tó ń pe títí pa wọ́n rí sí mo ń play orin Ọlámídé ni mo ń play ẹ ah, eh. ọmọ èèyàn tó pàǹjọ́ náà ọmọ èèyàn tó kà. pa wọn lásán mi ẹnu mi ní ti ń jáde. tó ń pa wọn bí pa wọn lọ́lá pa àwọn gbogbo èèyàn tó pa màá sọ fún ọ. sẹ́yìn níta fi kú ilẹ̀ lẹ́yìn wà á bá sí ní station thank god ẹ kúkú mọ òyìnbó ẹ lè sọ òyìnbó àti wá ti òyìnbó ló sàbọ̀. ó ti kó bá wọ̀ ó kó bá ta ni. bàbá kojo bàbá kojo bàbá kojo bàbá kojo bàbá kojo ojú yóò bò. ó kò ń tiẹ̀ wájú sásán wò. bàbá kojo. tẹ bá alágbàkọ ni alágbàkọ lèmi náà. torí bọ́rọ̀ good afternoon madam how far ah bí mo ṣe ń wò yín ẹ má yẹ kí n parọ́ fún yín ẹ wà financially stable dáadáa ó kí wá ní àǹfààní owó tẹ ní ọlá àti gbòǹkan tẹ ní tẹ wà powerful tẹ ẹni tí ó bá ti wà powerful láàrin àwùjọ ẹ má yẹ kí n parọ́ fún yín wọn ò ní fún recognition wọn ò ní respect ẹ ó máa wà useless ni kẹ wọn wà wà useless láàrin àwọn èèyàn tẹ ti jọ rìn tẹ ti jọ ń lè mo fura ní kí n ta ìwé gẹ́gẹ́ bí iṣẹ́ mi tí mo ní kí n sọ fún mi pé tọ ẹ̀yin náà wò how to become empowered in seven days bẹ́ẹ̀ ṣe máa tètè di alágbára tẹ máa ní agbára kún owó yín tẹ ní láàrin ọjọ́ méje ṣé o mọ̀ wípé money without power is a meaningless ẹ gẹ́ tọ̀rọ̀ mi ń sẹ́yìn tẹ bá ti wá ṣe láàrin seven days sí ìtẹ́tìlówó tẹ́tìlọ́lá ṣẹ́ríwé tẹ̀ àwọn Dr. Joe ló kọ́ bẹ́ẹ̀ ṣe máa lò ó bẹ́ẹ̀ ṣe máa máa mọ̀ bẹ́ẹ̀ ṣe máa láyé yín ẹ má yẹn parọ́ fún yín ó wà nú ẹ̀ láàrin seven days ni ẹ má yẹn parọ́. ṣé yóò fẹ́ wà pọ̀ ẹ eh, mo fẹ́ wà powerful àsìkò àti pàápàá mo jẹ́ ẹni tó máa ń ṣàánú àánú tí mo máa ń ṣe yìí kò fún mi ní time láti lè go through ìwé ìfọjọ́ méje torí kò gbọdọ̀ break ẹ̀yin dẹ̀ ní bẹ́ẹ̀ bá ti wà nínú mọ́tò ẹ lè kà tán kọjọ́ méje tó pé tẹ́ bá wá ti wá bẹ̀rẹ̀ sí ní kà máa ẹ máa lágbára bí ẹ fún ṣe tán ní wúrà ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ah thank you ma ma mo tún ní ìwé téèyàn lè fi jẹ́ obìnrin lọ́ọ̀dẹ̀ ọkọ èrò kan ń ṣọ̀run láwùjọ òkúta bẹ́ẹ̀ irú yóò ṣọ̀run láwùjọ òpẹ́ ṣé kí n máa parọ́ fún ẹ. obìnrin tó níwà tó lẹ́wà bíi ti ń ṣọ̀wọ́n nínú ìlú wa léyìí tó dá mi lójú pé adániwá yóò ṣetán àti dá obìnrin tó rẹwà tó mọ́ láéláé. bọ́bá Sunday tèmi nìkan inú yín dùn jù. ìdí tí inú mi ṣe máa ń dùn tí n bá wà pẹ̀lú ẹ ni hmm. ìwọ nìdùnnú mi hmm. ìwọ láyọ̀ mi ìwọ ni obìnrin tó ń kí máa jírí ní gbogbo ìgbà. <laughs> tí yóò bá wọn adáni wáyé kò fi ẹ̀ṣọ́ rẹ̀ mi títí ayérayé mo fẹ́ rí bí gbogbo àwọn méjèèjì ṣe máa rí. Mm-hmm. lóòótọ́ bẹ́ẹ̀ni. Babátúndé mi kọ́rọ́ fọpẹ́ fún adániwáyé tó pọ̀ èmi àti ẹ̀ papọ̀ nítorí tí kò bá sí ìwọ Babátúndé inú ayé mi ilé ayé ilé asán lásán ni I love you so much Babátúndé. I live my life for you honey. I mm-hmm. love you. I love you too come here. <laughs> I love you. àìrìn jìnnà láìra bùkẹ́ ọ̀kẹ́rẹ́ bọ́dẹ̀ bàdẹ̀ gbó títí títí títí yóò rọ kẹ́rẹ́ tó súnké mo rí mú e, ètè sọnù bóyá irú kí ni ká ti pè yìí òwò oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ló ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run ẹ̀rín pa mí mi ò rẹ́yìn rí mo lẹ́rìn pa mi o kò sóhun tí ò ní ṣẹlẹ̀ tán olúkúlùkù àbí tiẹ̀ lára olúkúlùkù wá ń ṣe tiẹ̀ ṣáàgó ń búgò irú ròdì rúgbò. how are you you are looking good mo ní ìwé tó máa jẹ́ kẹ́ ẹ di mílíọ̀nìà kí ilẹ̀ ó tó mọ́ tẹ bá bẹ̀rẹ̀ sí ní kà á oríṣiríṣi àwọn ìwé gbogbo ogun tẹ́ ẹ bá ní tẹ́ ò lè ṣẹ́ tán àwọn ìwé tẹ́ ń wò yìí ó ní agbára gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ àkòsí ìwé nǹkan tẹ́ ẹ fẹ́ ẹ jẹ́ kí n máa kó jáde ẹ máa wò ó. ẹ ti tó ti tó wọn bá náà nìkan kó jáde. yà á. ìwé kílẹ̀ pé àwọn òwe yìí. ó lè sọ yín di mílíọ̀nìà kí ilẹ̀ tó mọ́. mílíọ̀nìà mélòó ló wà láàrin àti. ìyẹn ò kẹ́yìn ìyẹn ò kàn yín èmi ò kọ́ wà ní mílíọ̀nìà torí pé ẹ rí bí mo ṣe múra dáadáa. ṣé mílíọ̀nìà lẹ́yìn náà. yà mílíọ̀nìà ní ibẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe múra ẹ̀. ẹ má wo múra mi nǹkan tí mò ń tà ní ohun importance láì tí mo bá wo ìmúra yín complexion yín ni ìjọ̀lọ̀ yìí alára bí ara ọ̀pẹ. ẹ kò sí wàhálà náà. ẹ má bínú ojú ìjọ ojú kan tí mo mọ̀ rí o. níbo nìyẹn ṣe lọ́yọ̀ọ́. ní bọ́ńkì ìgbà tí wọ́n wá wo àwọn wèrè kan tọ́lá àwọn wèrè kan sá lọ wọ́n rá àwọn kan kó àwọn kan ìgbé àfẹ́wé ó máa ń lẹ́tún ti lọ jíwèé tẹ̀ ń tàwé kiri. ah well done nice guy irú èèyàn tí mo ti ń gbàdúrà látàárọ̀ tí mo máa bá pín epo ìgbà tí mo ti kọ́kọ́ wò yín láti ilẹ̀ tí mo rí wípé sàlùbàtà kékeré kan ló kọ́kọ́ kó sẹ́sí wọ́n rí pé àwọn aago mọ́là ń ṣẹ́jú mọ́là kúrin àjò Tinubu gbépo dé àwọn yẹn ló kó sọ́wọ́ mọ́ rí pé dájúdájú rọ́bẹ̀ elastic ló máa wọ̀ sísàlẹ̀ èmi ò ráàyè tó gbájújọ bí ìdọ̀tí ojú àgbàrá. kò sí nǹkan sí mi níwọ̀ torí wọ́n ń pa yán wọ́n ń pàdún nínú oorun orí tiẹ̀ náà mo rò pé bàbà tó ń bẹ́ẹ̀ fárí ti kú onígbàjámẹ́ ti ṣàìsàn. ẹ padà síbi tó ti ń wò lọ́dọ̀ bọ́ńkì. ok ok ìwọ ọdún mélòó ni ẹ tó ń sọ̀rọ̀ bọ́ǹkè tó ti kú tipẹ́tipẹ́. mi ìsọgbà tó kù mi ìdẹ̀ sọ èkó ló láyé mo sọ pé ìgbà tó wá wo ẹ̀yìn wèrè ń gbà ẹ̀ ẹ sá padà sí káàmù kan. mo sọ bẹ́ẹ̀ igi tí wọ́n wúlé ọ̀yọ́ ní sábó owó lẹ́lẹ́dàá ẹ̀ mọ́lẹ̀ ó wá ń di ọpọlọ ẹ̀ láàmú tó bá yẹ pé orí tiẹ̀ pé wá rí pé mò ń ta ìwé fún àǹfààní ayé ẹni mò ń ka mi òsùn kọjá ayé yín ó lè dáa bẹ́ẹ̀ wò ó bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ya àgàn ìwé tẹ́ ẹ máa sáré bí ọmọ ti wà tẹ́ ẹ bá bí ọmọ ìwé tó mẹ́mí èèyàn gún wà. ṣé kí mo lè kọjá. ẹ lè kọjá mo fẹ́ ta ìwé ẹ rí bọ́n ṣe rí pẹ́pẹ́ fúlẹ́ wọ́n dàbí kàǹkàn tán fi ń wẹ̀wẹ̀ yahoo mi ò mọ nǹkan tó fẹ́ ṣe bàtà ọ̀dàm bàtà ọ̀yọ́ yes. kí lẹ fẹ́ wá ṣe Kingo mo wá tajà fáwọn kọ́sọ́mà lálùbáríkà yes. ẹ má tún bá yí àwọn èèyàn jẹ fún àwọn tẹ̀ ta orí burúkú ìfún so ẹ kó ṣì mi ta ló sọ pé mo lóṣì lára. àwọn tí àjọjáde ẹ̀hún dúró lè mí ẹ kó sùn. àwọn wo náà dúró sáwọn ìyá arúgbó ọjọ́ àdẹ̀gbà mátẹ̀tà àwọn grandma tó ń gbé iṣẹ́ ìyàwó ẹ̀ nìyẹn tó ń wò ràkọ̀ràkọ̀ bí ìgbà tí ewédú dàpọ̀ mọ́ gbẹ̀gìrì yes ọ̀nkú ni wọ́n á pè é bá fẹ́ kú ẹ tó bá pè ní màdàmú ẹ tó lọ́n bá ń dà láàmú ni jọ má má lé mi lọ ẹ jọ ẹ ló ta ló fẹ́ ra ìwé má gbà mí létí máa yọ gògóńgò ẹ o máa yọ gògóńgò ẹ o o ò lè ní kí n lọ tó kúnnú ẹ wù tó bá tì mí ayé àti ẹ̀ mo wàá rọ̀ mi mo lọ tì ṣé orin ìwé yìí ní láti kà ṣé orin tó bá lejú o nonsense ni o ojú ẹ̀ ò jáwọ́ lọ́dọ̀ mi kí ló dé tó ń sẹ́wọ́ bí ẹni tó ṣe fí àìò ẹ àwọn wo náà dúró dè ṣé ṣé bọ̀dà tó wọ kọ́ńdọ̀m tó ń pè láṣọ ló dúró dè ẹ́ àbí àǹtí tó wọ yẹ́rìn ìjà àwọn kérésìmesì wò ó tó bá fẹ́ wàhálà má gbàwọ́ bí ẹni tó wà ní jésù tó ẹ̀ pé wàhálà ló fi èmi gangan fẹ́ wàhálà mi ò náà àìsàn èmi náà forí gbálẹ̀ tó pé mò ń kàwé jọ torí Ọlọ́run kó má di pé mo fẹ́ máa bẹ́ẹ̀ jà kọ́kọ́ gbà wé ìdání kí lè bẹ́ẹ̀ fa wàhálà kọ́kọ́ gbà gba gbogbo ẹ̀dá nítorí. ọ̀tá ni wọ́n ò ń ṣe àrà èmi gan pẹ́ mi tán ti ń wò mí ẹ jọ Ọlọ́run o dúró fún ìṣẹ́jú márùn-ún mo fẹ́ bọ́mọ ìwí kò sí problem kò sáàyè ìdáríjì níjọba ọ̀run kò sáàyè ìdáríjì wèrè kí ló tó ń fa ètè o tiẹ̀ máa ń lábẹ́ Bat. Bat. Okay, good morning. Good, good, good morning. Good, good morning. Ah, sorry. Good afternoon. Are you alright? Yeah, I'm fine. I'm fine. Are you sure? And actually, morning edit me. I don't know. Yeah, yeah. Be careful. Ṣadé kí wọ́n ṣe bẹ́ẹ̀. Investment response ni àwọn AD company. Uh, okay, but why did that feel like maybe I can that date for instance? Okay, so you get back to that later. Jobabs, títún mi bá dé, bí kò continue for ti Ṣadé ṣe náà, èmi àti ẹ̀mí láti dé. Take care of you. Sure, I will. Bí wọ́n jẹ́ ká lọ. Save ma. Thank you wọ́n tó sọ fún màdámù sí i. tí màdámù bá kò jẹ́ ò èmi ò kó jẹ o ah, ìwọ tí mo wò I know something is going on with you kí ló ṣẹlẹ̀. yes a lot is fishing ọmọ tí mo sọ fún ẹ kò sígbà tí bá sùn màá lálàá rẹ̀ tí má jókòó bí ẹni pé wà wájú mi bí ẹni pàjọ ní conversation. má sọ fún mi wípé ọmọ tó ń imagine yẹn Mm-hmm. imagine. Don't you know the meaning of imagination and real? Eléyìí rí èèyàn tí mo rí. What are you saying? Ah. Ah, mo ní question kan mo fẹ́ I'm going, sir. Nígbà tí òun think nípa ọmọ tó ọmọ tó ní ìmájì, ó ń ṣe ẹ́ báyìí, kí wá ṣẹlẹ̀ sí ẹ̀sìn? máa gbá bàbá Argentina. Báyìí ṣe ní ìjọba Bàbá máa stress mi, máa stress mi. Mercy tó ń sọ̀rọ̀ nípa yín sìn àjọ sọ̀rọ̀ lórí ẹ̀ time without number mo sọ fún ẹ pàbúrò mi lásán ni tọ́lá mi gbé fẹ́ ọmọ ikú sọ fún mi then I will know how to talk to her for you tí kò bá dé gbà wàá ṣe mí má ní mi lára má fi ń ga brain mi gbogbo. mo nǹkan tó ń sọ yìí ṣọ́ṣọ́ ò pé mo ṣe ń lè Mercy tó ń ṣá Mercy tèmi wò yẹn ọmọ yẹn ó ti bí òfin ẹ̀ òun náà lọ́wọ́. bàbá ológun o ológun ọ̀rọ̀ lọ́rọ̀ ló bízì mi lórí yìí ọ̀rọ̀ díẹ̀ wá ti gbé bẹ́ẹ̀ ti sórí ìdodo please don't come and distract me all time wa. Lady Gaga madam sọ pé kẹ̀kàn tí nǹkan ti ṣàdéṣe fún un. tí àìkárí máa yọ sí ìfọ̀mọ̀ ìṣẹ̀rẹ̀ ọlọ́run máa jẹ́ kí n rí ìbànújẹ́ àmọ́ wọ́n mọ̀ sójà. ẹlẹ́dàá mi máa jẹ ìṣàmáyé. ìwọ̀n àwọn ìsìngáì ilé màmá ìsìngáì àwọn kan ló tàn síwájú. If you think you are good in eating lọ bèrè mi lọ́wọ́ àwọn tàjọ lògbà ń school professional ìsìn má ni mí màá easy màá easy màá fi rán ẹ lọ sí kí àwọn ayé máa dọ̀ sọ́mi. lọ́fíìsì lọ́fíìsì ló bó ṣe ń ṣe owó pa ẹkún àdàbà ìyàwó ilé ètò ha ó fọkàn sí dọ́là lẹ́fún mi ló máa dá fún ẹ ló máa dá omi ara mi ẹ̀jẹ̀ ara mi àti omi tó máa ń lò nílé mi tọ́jẹ́ bá ń pè fún wa rẹ̀ á ẹ̀. n fọkàn sí n fọkàn sí n fọkàn sí you know I'm the best. oúnjẹ bẹ́ẹ̀ oúnjẹ bí inú mi ṣe bàjẹ́ báyìí mo fẹ́ kí inú pátánà mi náà kó bàjẹ́ bẹ́ẹ̀. bí mo ṣe ń wò yìí mo rí i pé ẹni tí ọlọ́run ọba òkè bùkún fún ni. ẹ wẹjú o i'm a rich man. really. yes. ẹ̀yà congratulations. mo dẹ̀ rí i pé àwọn socks àti nǹkan mi ó kéré kò pọ̀ tó rárá rárá. ó ní nǹkan tó fà. kí ló fà á. i was dropped um, deport in um, Ghana wọ́n dìpọ̀ sí láti Ghana ajẹ́pẹ́ máa ti travel gan nìyẹn o. Ah! gbogbo èmi ní Kumasi Ajame gbogbo ẹ̀ mo ti lọ. Ah! mo gbàdúrà fún yín ọlọ́run á jẹ́ kẹ́ ẹ̀ ṣìdékù tọnu bìfọ́ ọ̀kẹ́ tó kú. náà bẹ́ẹ̀ náà la gbà lọ mo lọ by road ni mi ì rówó wọ plane. Ah! <laughs> ẹ̀yin náà ẹ sì máa wọ plane kẹ́ tó kú. àmì jàre ẹ ṣe. mo wá rí i pé nǹkan mi yẹn kéré. Hmm, ṣé bí mo ṣe ń dé láti Ghana mo lò bí at least bíi thirteen and a half years ní Ghana so gba mu délé padà báyìí everything dàrú. wọ́n tún send owó mọ́tò sí yín ni kẹ́ tó dé. nǹkan manage ẹ̀ manage ẹ̀ manage ẹ̀. ẹ ò ní problem. olùsí ọmọ kan ló cast mi lọ. Ah, ẹ má worry hmm. èmi ṣe tó ti mo fẹ́ cast yín sìn ín hmm. bàbá. Ah, mi ìfẹ́ kéèyàn tó cast mi mọ́ nífẹ̀ẹ́ máa cast mi nfẹ́ nfẹ́ mọ́ ah, àlẹ́ yàn cast mi wọ́n lé mi kó Ghana. à ń fẹ́ cast yín sí wà tàlàáfíà eh. kílẹ̀ ń wò yìí how to grow your income in seven days. how to grow my income. how to grow income. ẹ eh, mo ti pè mọ́ra mi ni eh. how to grow my income in seven okay, days. Okay, ẹ ti yọ eléyìí kúrò <laughs> eh. ṣe ìrìnsẹ̀ bá ti ka ìwé ìtẹ̀tẹ̀lé rúgùn and regulation tó wà nù ẹ̀ kì í má parọ́ fún yín láàrin seven days oyin máa bad gan ni o tí ẹ máa lówó ju bẹ́ẹ̀ ṣe wà yìí lọ ẹ máa lówó bíi Dangote tó ń kà nínú àwọn mùsùlùmí ẹ máa lówó jọ fìrìhàwọ́nà lọ mi kò kí ta kákàkiri mo fẹ́ lọ sáré ta fún Wọlé Ṣóyínká kí n tó wá bí nìyàwó. Wọlé Ṣóyínká. yà. sádùúgbò yìí ni gbé ni. àdúgbò yìí kọ ó wá jókòó tó lóṣù ẹ̀kan ń bí ni. Wọlé Ṣóyínká. yà. ń gbó lóṣù. èèyàn olóṣù. àwọn olówó yìí ń gbádùn olówó ní òkúre bàbá bàbá ó tún sì lọ́mọ kan ládùúgbò wa tí ń ba ti ah, gáàmù. bàbá ò ní para ẹ̀ náà bàbá ò ní bàbá tí <laughs> ah. wọ́n á ní pé kí n tètè lọ ta ìwé yìí fún wọn nítorí pé kọjọ́ méje tó pé owó income mi ó máa pọ̀ gan-an ni ju ti tẹ́lẹ̀ lọ. ẹ mọ wá já sí báyìí wọ́n lé sóńkà tí lówó lọ́mọ tó tàwé fún wọn yóò ṣe tàfé mi. Ah, olówó ló máa ń lówó sí torí pé tálákà ò kí ń nájà tí ẹ̀ ń wò lọ́wọ́ mi ten thousand five hundred bẹ́ẹ̀ ṣe ń wò yìí máa wọn ọkùnrin lẹ́gẹ́lẹ́gẹ́ yìí kí ló ní tó gbogbo láìbírì ìlú wa gangan èlò wa ni wọ́n ń tà tó fi fẹ́ tàwé fẹlẹ́fẹlẹ́ bí ìwé pẹ̀jọ́ ìwé mi ní ten thousand. mo mọ̀ pé ṣetán ah. láti kà nítorí wọ́n máa ń sọ̀kò pàjẹ́ mi. mo máa ń lọ sínú láìbírì mo máa ń kàwé gangan nínú láìbírì fúnra mi ọlọ́pàá mo rí ọ pé anyway you are good in suit ebi wà ló lóko dáadáa suit gan ó tóbi jù ẹ lọ èmi náà sáà pé tí n bá bẹ̀rẹ̀ á nísìn ò ní lè rìn púpọ̀ mo fẹ́ dín rìn kù ẹ ò ní problem ìgbà tí mo sì rí wípé bra yìí ti wá ta underwear siglet sí mo sọ pé máa ní problem níjọ́ tí ẹ bá yìí tó tẹ fẹ́ rà ẹ lè pè mí sórí aago kẹ́ni nice time. wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ sẹ́yìn téèyàn fẹ́ rajà customers is always right. rice àbí beans. anyone anyhow ẹ lọ àwọn àtún wọn àtún àwọn ọlọ́gbọ́n máa tún yẹn. <laughs> <laughs> ọmọ tí ó ṣẹlẹ̀ yẹ fún ẹni four five. ọmọ ìlú ibo ni. I was born and brought up in Iseyin ìsẹ́yìn abọ́tọ́rọ̀ hmm. yín fi padà sẹ́yìn níjọ́ tẹ bá gbọ́ hmm. sọmọ iwájú kẹ́ pè mí mi ò lè fi oògùn tà á ah, ní. wàá sí nǹkan kan sí ọmọkùnrin a níwọ̀n ibú kọ́sítọ́mà. okay sorry kọ́sítọ́mà tó bá wà okay. máa fún ẹ ní five. èmi tí n bá wo tàánù máa ta ní six thousand naira nítorí pé kò pé mi ah. mo kàn wọ́pẹ́ sórí pé ẹ kọlà ìlú tẹ́ ti wá jìnnà ìsẹ́yìn tó ti ń ta ẹni àtòfin kọ́ ni ah. ìsẹ́yìn. ìlú tó rí òun ìlú gidi. yes àtọ̀ òkè ní ọ̀dọ̀ tiwa owó mà ni. irọ́ ni. ká ni mo máa sọ ohun bí mo ṣe rìpọ́ọ̀tì láti ọ̀hún yẹn máa padà sílé aṣọ. kí wàá lè fàárọ̀ yín ṣe tẹ́ ẹ̀ máa sọ ohun. bí mo ṣe bá wọn ti ṣàkóso ní tipẹ́. Ah, àwọn orogún ni àwọn orogún ìyá èèyàn ni wọ́n bá ti fèpè lé èèyàn yóò máa sáré kiri. irú èpè kọ́ eh. mo yà pátá ni ah. ó bá yín dàgbà gbogbo bẹ́ẹ̀ sí ń sọ̀rọ̀ náà ọ̀rọ̀ yín gan ah! pátápátá ló ń ṣe. ká ní gbogbo àmọ́ wà ní sọ̀gọ́dẹ̀ má ti gún ọ irọ́ ni ọlọ́run mà ṣe tí mo pàdé yín gbàtẹ́ dọ̀yà gbá o. ẹ <laughs> eh, bíléèdì máa wà mí kan máa ń fi làwọn èèyàn làṣká eh? làṣká là ń pè ẹ mọ làwọn èèyàn fa làṣká tábà tí ń jà máa kàn ṣe báyìí sílẹ̀ yìí. ẹ má ṣe bẹ́ẹ̀ <laughs> bàbá ìsẹ́yìn mm-hmm. ẹ ti wá di gúgbò gọ́bẹ ẹ máa ṣì gba gáràjì kẹ́ tó kú. àbó orí nǹkan báyìí. kí nìyẹn. six five. six five. ṣe fẹ́ ra nǹkan mi kó eh, pọ̀ sí ni ṣe ti re. kí ni wọn náà gbà five five. mi ò lè five five ẹ lọ mú yẹn lọ fún wọn nísìnyí tẹ bá pa gbogbo owó yẹn pọ̀ tó bá jẹ́ tèmi mo sọ pé mo ń tàwé ní ten thousand five èló lélẹ́yìí six thousand bàbá ìsẹ́yìn eh. ìsẹ́yìn orí ọ̀rẹ́ mi ìwọ ń kàn bó lọ́dọ̀ tiẹ̀. ṣé mi ìwó lè mi rọ́ọ̀pù ah, sí lè mi mo wá ka ìwé ní èkìtì. olódù ọba kí ló dé ṣe ẹ̀rọ korí ọwọ́ yìí ṣe wá hash báyìí. olódù ọba bàbá ah, ìwọ máa fẹ́ràn owó ìwọ ìwọ ìwọ lẹnu ẹ pé tí ẹ tó fẹnu kákò worokoko. àwọn kan náà wá ìsẹ́yìn wọn ọmọjòfì àti kan máa kiri ẹni lọ bàbá. ìwé ìsà ń ta lòó láàrin jọ méje máa yọ sí mi ọkùnrin yìí o. bàbá hmm? tí n bá tuntun lè tuntun lówó jùlọ màá pè é. atúmù mi wá. èyí tó máa lówó. bàbá ìsẹ́yìn. ọ̀sẹ̀ ọmọ mi ọmọ dáadáa. ìlà bíi ti làálà. wàá sórí rẹ. bàbá. èrè ní pòfẹ́sọ̀ lòun èmi gan bàbá tí wọ́n bá fẹ́ sọ èmi gan fẹ́ dúró kí ni sọ mo gbáwé rẹ̀ ó ní ten thousand mi yà gbáwé rẹ̀ mo fún lẹ́ẹ̀pàṣẹ máa travel to bẹ́ẹ̀ ẹnìkan tó máa owó ti dé àbí ilé ayé ṣe wà ní. Ọjọ́ ọjọ́ ah! kì í súnmọ́ fún mi òpin ẹni mo máa múnú bá rẹ̀ sẹ́ẹ̀ ọmọ bá wa múnú bá rẹ̀ kì í gbà mú bá rẹ̀ and in norms, you disappoint yourself. Alone. I'm disappointed. Somebody I love so very much. Somebody I admire. It is not ọmọ Pablo everyone you're going tó that wa Because they have money and they always have courage. And that courage is most very important I do not have courage.

Sorry. Sorry, dear. Sorry. This thing wants to drop. Ah. Nurse! Nurse, please! Nurse! If you wanna shoot your shot, just shoot wisely. She Ṣílẹ̀kùn jàre. Okay. Mo kó tilẹ̀kùn. afa òun hmm? ah, ebi ti fẹ́ yọ o ṣó dáná. àti òsín kankan ní ti máa fẹ́ lọ gbà nǹkan ọmọ ẹrù mi lẹ́yìn gbé lura bẹ́ẹ̀ náà kù. o ò jẹun ti ọtí kí wàá lélẹ̀. ṣọtí pẹ̀lú percentage yìí. I don't talk about percentage it's just a number I've been taking it and I'm cool ṣé mo ṣe wọn rọrùn àbí ojú mi ojú ọlọ́tì àti bá bọ́ stance àwọn èèyàn máa ní ọlọ́tì ló ń lọ báyìí ló ní conversation ìṣe ti gbóhùn ti lè nù no I take what makes sense because I'm not senseless. wo mi ò lè mọ ọtí jàre tí mi ti jẹ nǹkan kan ah, màá lọ màá mọ títọ́ màá bẹ̀rẹ̀ sí ní ṣe kọ́tọ̀kọ̀tọ̀ wo mi ò mọ ọtí jọ. ọlọ́tí ló ń ṣe kọ́tọ̀kọ̀tọ̀ nínú ọ̀rọ̀ tí mo sọ fún mi mo sọ fún mi pé nípa mi èní mo ti fi àtàbà mo ti fi pẹ́ mi ṣé mo am I not responding to what you are saying. òun rẹ òun rẹ ọ̀gbẹ́ni pé kí ni mo jọ kí wọn náà mọ pé olúwa. eléyìí. tẹ́lẹ̀ mo ń dà sínú kọ́ọ̀pù mo mọ̀ nísìnyí inú ìgò ni mo ti ń gbẹ́nu sí. Ah, òórùn eléyìí kọ́ǹkì o. ọ̀gbẹ́ni òórùn lẹ́nu òórùn ni mo ní mo kí ní sí. kò dẹ̀ fi bẹ́ẹ̀ eh, ṣe kinní náà. O lè àwọn ọmọ líle náà mọ tí líle ilé ọtí tó rọ̀ fọmọ rírọ̀ ni. wọ́n kàn fi pàṣẹ́ntéèjì tán wá fún mi ń kọ̀ọ̀kùn gbà. bí ọmọ bàárọ̀ kò lè yarọ jókòó bẹ́ẹ̀. Eh! àmọ́ wọ́n ní mo kọ́ ẹ̀ yóò ti bá mú tó máa jẹun. wọ́n lọ fọkàn sọ́tì ẹ̀ náà àti omi ilé ìtàn kan máa ọ̀dọ̀ ìjẹ. ẹ máa ṣe díẹ̀díẹ̀. díẹ̀díẹ̀ ni àdúró yẹn tó òfò kan sáfì. ọkọ̀ wo náà fi sọ ti àdúrú wo mo bù ń kọ́ lé léyìí. ọ̀rẹ́ ajájọ múlẹ̀ kan. mo tó máa pàtàn fún mi sí pé kí n mówó ọtí wá. three go. ṣáà ní jíẹ̀sì ká tó mú ni. one two three. Ah, mi tí mo lè tán. ìgbà kọ́ bẹ̀rẹ̀ ó yẹ kí ọkùnrin ta ẹ́ ó pọ̀ two, three. ọ̀yẹ́ ká dúpẹ́ atẹ́gùn ń fẹ́ ìjì ń jà kó gbé mi lọ ọ̀yẹ́ ká dúpẹ́. Ah, ah. kọ́dà mi lè lè. o <coughs> ṣeun. bàbá <coughs> kí ló dé. o ah. ṣe yọ̀dà fún o ṣe. ẹ ẹ bó ni ọ̀wá rí wá wá wá àmọ́ lọ fàájì ò ṣe é dá ṣe èmi dẹ̀ rí ó ń fàájì ni mí fìdílé bẹ̀ ń wọ́yá ìwọ náà yọ sìgá kó mú ah, mú sìgá ọbẹ̀ ẹgbẹ́ ò mọ sìgá mu tó rí bàbá mọ̀ mu ọbẹ̀ rẹ̀ náà lórí bàbá wa kọ́ fẹ́ kọ́ sìgá ẹni la máa mu ẹni tọ̀ àtún máa fi gbálẹ̀ lù wáyé àmọ̀ fà ìwọ náà lọ́jọ́ gbọ́. àwọn ayé tẹ̀yìn jẹ ayé ló kà ni hmm. èmi múra club èmi lọ club ni àbá ṣerú ayé ìtì máa wà nù club ayé ice Colorado gbé wàbá sára hmm. kẹ́ẹ̀dì twenty lójú mi ayé ah. mi jẹ́ ni yémi ò ráyè. ohun tẹ̀mí náà láìkì nù èmi gan lè gbé bàbà tí màá gbé bàbà tán tó máa dàbí kí n rúlé eh, ọ̀dà bọ́dà á máa dàbí kó gbé tọ́mi lábìrì jùrù mi máa tó èèmọ̀ alẹ́ mi nìkan mo lè wo. bàrà lord mo máa ya wèrè. àwọn ayé tẹ̀jẹ̀ èmi ò lè jẹ́ kò ṣe rẹ́ tèmi ti eh, èmi gan múra club lọ́wọ́ ni. ó yá èmi náà mo lè lọ club. lọ sí ibo. Ah, gbé mi lọ. bàrà lord mi lè gbé yín lọ ah, ẹ̀yin ẹ̀ bàbá ẹ̀ ẹ̀ kí n kọ́ pé bàbá wọn lọ́dù ó kí káyọ̀ ṣe lọ sí club o kí wọ́n gbé aṣọ kẹwọ́ tẹ̀lé mi lọ sí club wọ́n máa ń bàbá babalá wọ wá sí club babalá ajé. irú àmọ̀ ìwọ ṣe èmi náà lè lọ báyìí ńgbà tẹ́mi náà ṣe máa jẹ sí níwà lọ club báyìí mọ́ láṣọ aṣọ tálejò wọ̀ ti ń gapá ó lé nírú ẹ̀ lílò ní ọ̀kan mo láwọn aṣọ tí mo kó bọ̀ ń gánà èló wọn ta aṣọ ń gánà èló tabára kan wọ́n fún wa kan sí tí n wọlé ní ti kó aṣọ sára wa máa wò pé bàbá lord ah. mi ò ní kẹwọ jí àǹtọ̀pù láyé. Ah. ó dẹ̀ wọ́n lélẹ̀ yìí. ó dé ọ̀kan ni ah. bẹ́ẹ̀ mo sọ tó bá ní kí n já àmà lọ nísì máa wọlé máa lọ́wọ́ jíǹsì àǹtọ̀pù mi ì dẹ̀ jí èmi ni mo ní. bàbá lord ẹ̀mí nẹ̀. ọlọ́run gbọ́. bọ̀ ẹ̀mọ̀ kan ẹ̀bìnú bẹ́ẹ̀ ṣe wà ń sìn kí lẹ́mọ̀ tó ń lọ ń gbòòrò àwọn oníwo lẹ́mọ̀ tó ń kọ́ ń gbòòrò sìn àbẹ̀lẹ̀ john club. ọ̀dọ̀ kan ọ̀dọ̀ àfẹ́gbà tó ń sìn wáìnì mi a wà ní Ghana rẹ́kọ̀dù torí kò sórin tí ò sí lórí tí n bá ń lọ báyìí máa ń forí ṣe fàájì lọ àlọ́bọ̀ ni tó bá ń gbọ́ wọ́n fowó ṣèdò síbẹ̀ yẹn ni wọ́n fowó ṣèdò síbẹ̀ yẹn ni o ojú àgbàrá ló lọ kọ́lé sí tiẹ̀ pọ̀ o. <laughs> ẹ mọ ẹ mọ olórin tèmi sọ ni bí àṣàkẹ́ bí nice bí àwọn p-square àwọn tèmi sọ nìyẹn. Ah, èmi gan ọ̀pá mọ màdàdà ọ̀ tó bá ń gbọ́ ìyá kan bẹ wọ́n ń pè é lágàn obi ma ayé mọ́ ìyanu ṣàánú mi ọba ìyanu ó dá sánmọ̀ pẹ̀lú ìyanu. <laughs> balaud ẹ máa ibi tí ń rú ni ẹ jí gbọ́ nígbà fúnlẹ̀ ń gbọ́ yẹn ṣé vibe ló kọ̀. ẹ gbà bá ẹṣọ ẹṣọ mi wọn wà ń gbòòrò ẹ kàn wọ bẹ́ẹ̀ ní mi. balaud ẹ mọ̀ kan ẹ mọ̀ kan mm, ẹ mo ti fi mo ma so pe mo fi máa mú un lọ kò lè jẹ́ báyìí torí àwọn ọmọ mi olóṣèlú tó máa ná gan yín tó ná mú yín nínú club wọ́n máa ṣe yín léṣe ni o bọ̀ ẹ́ máa kó jẹ́ ni. ọ̀dà ẹ kà fi sọ́jọ́ mi ọjọ́ mi ìyẹn sẹ́yìn gbọ́ bàbá màá ni bàbá ti yá bọ̀ máa kọ́ nínú wọn ijó táwọn ajó ń club gbégbé ijó àwọn arúgbó táwọn ajó yẹn o ìmọ̀ wọn á tẹ̀lé láti next week lọ màá máa kọ́ ibẹ̀ máa jó ní club kì í ṣe gbọ́jọ́ ẹ máa jó àwọn. ìwọ jáwọ lọ gbádùn mi. bàbá ní lálẹ́ mo lè lọ mi ìgbà ṣe. ẹ máa ẹ máa kó ṣe mi ẹ máa bàbá ẹ máa ọ ti ń pè mí wọn bàbá ẹ máa wọlé. landlord landlord ẹ jẹ ẹ jẹ ẹ jẹ ẹ jẹ ẹ jẹ àbájáde ológo fọ́ọ̀jì orí ẹ̀ wà mẹ́. olùsì wèrè bó darí pọ́n ni o ó ṣe irun bí aṣọ òkú kíní funfun ló fi ṣe irun ẹ̀ gbogbo àwọn èèyàn kíní góòdù ni wọ́n máa fi ṣe irun ó lọ tẹrun funfun òun ó gbèmí lọ kílọ̀bù tẹ́ bá ṣe dorí mẹ́ẹ́ owó ti lọ èmi ayé tí mo ra ń jẹ ń bí òtò mi agbé wọnú club láàyè mo ta wèrè sí firi wá mú mi lọ́la wá kó mú kùn wá tó bà mú mi. ó lè onímọ̀ táwọn ọmọ yẹn náà bá dé bẹ̀rẹ̀ lamb dance tó lè ó fi fi lé yàwó èèyàn nímọ̀ orí ọmọ dìde níjà ẹ̀ níjà ẹ̀ ọmọ <laughs> rẹ̀ sọ pé wà bímọ fún mi sọ pé wà bímọ fún mi kí ọmọ sọ pé lóṣù bímọ fún mi ìmọ̀ra dáadáa èmi ò lè lọ láyé kọ́lọ́bù hmm. ah, kí ni ìṣẹ̀lẹ̀ ah, nínú ilé mi ó ní ah, kí ni ilé ìkẹ́ kò gbọ́dọ̀ rí kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ eh, eh, ọlọ́run mọ́mọ́ járe sojú ọlọ́run ni màá fi dé ta ló tàn ebi ikọ̀ ebi ikọ̀ ah kò gbọ́dọ̀ jẹ́nu lẹ́nu. ibi ìdákẹ́rọ̀rọ̀ mú láti á what is that nonsense. polówó ah! láyé mọ́ orí jẹ́ ní tèmi everyday i dey hustle make i follow count the ego bàbá jọ dákun dáhùn kí n rọwọ́ mú kí n rówó ná peaceful life ẹ̀mí gígùn àwọn ọ̀tá àròbí kanu máa gùn. Ah, táyé bá ń lówó. dáhùn olùsì ọwọ́ àtìlẹ̀kùn mọ́rí ìwọ ń gbọ́ orin tí mo yìí sọfún pé ariwo kò sí tó bá wà ẹ gbà bó ṣe wà wà á pe lọ́ọ̀yà rẹ wá tí mi bá ti pa ọ́ bá dúlé tí mi bá ti pa ọ́ sínú lè kó o pé wèrè mi ọ́ tí mo sòfin kó o tó gbalé pé mi ò fẹ́ wàhálà ọwọ́ bí ò ń bí orí lóru yìí wèrè fẹ́ polè wálé kò sí wàhálà ṣé olólórí bu náà. lówó gan-an kọ́kọ́ ó mọ̀ ṣe o eléyìí sì ti relé bí wọ́n láà lòó láàrin ìjọ méjì láti kélé náà náà gbọ́dọ̀ gbọ́dọ̀ ṣe nǹkan kan lé ayé ń bá lówó gan màá máa dá ni mi torí owó tí mo fi ń gba èmi màá máa dá múra mi. kí gan tí wọ́n kọ bí ìgbà wọn hàn tù yìí kí lè ìgò kí ọwọ́ lórí ìwọ ọmọ yìí ó kú ọkọ lọ́hùn o ìwọ ọmọ túndé ó kú ọ ẹ̀kọ́ lọ́hùn ọba túndé bó ṣe ń dà lórí rú lórí wàhálà lé mi tí mo kọ́ tó ń di orin dà mí lórí ó kú ẹ̀kọ́ lọ́hùn. mo ní àtikọ́ pé bí ó ti rí ló máa rí ẹ̀dá kan ń tiraka ni bá ti wáyé bá a máa rí gangan là ń rí àtẹ̀wọ́ ṣóun la bọ́là àwa kó mẹ́ni ó kọ́ ọ́ <laughs> àti kọ́ bí ó ti rí. Kelly. If you wanna shoot your shot, just shoot wisely. Pops! Kí ló ṣẹlẹ̀ lálẹ́ àná mọ́jú àárọ̀ yìí? Asami Atoki to you, Joe! Ah, Pops! Kí ni? Ẹ jẹ́ kó! kálógi ọmọ lè ṣe ọjọ́. létí kan ọbẹ̀ ni tó ń mọ ọmọ tó mi ní àbí ó tọ́ mi ó rán mi láti yó ó rán mi láti yó torí ó ti mọ ọkọ tó fẹ́ ṣe fún mi look at what you did now what is all this now. Yo. wàhálà ah! ìgbógbó pátá wàhálà ìgbógbó pátá mi ló ti kú bẹ́ẹ̀ jẹ. àmọ́ ìfọ̀kì rẹ̀ ṣẹlẹ̀ dẹ́ mọ́ kí ló ń ṣe tún ṣe yìí mercy tó sì ní intentional oṣù tó bá mi kú yẹ ní ìlú tó tó bá yìí ó ti máa fa àkọsí ọ̀rọ̀ ìṣẹ́ sí ìṣẹ́ṣẹ́ ẹ̀jẹ̀ ní ọmọ ọ̀gá ìgbà tó náà ìdílé ní tó bá mi kú ọjọ́ ìṣẹ́jẹ́ bí ìṣẹ́ ìpamọ́ tó ṣe wá sí ẹ̀ kọ́pì ẹ̀yìn mercy mercy mercy ah mercy. Mercy táwọn fẹ́ pè báyìí dúró lọ Mercy Mercy jù títí ètò sí ní tẹ́sán Mercy would you, Mercy obi Mercy ah, dàrú mo gbé o Mercy Mercy, ẹ̀ọ́dọ́ ọ̀dọ́ ìyẹn. Mercy Mercy dìde ó dà dìde dìde Mercy Mercy ha ah, mo dára mo dára mo dára. ẹ ó ní ẹ mọ́ báyé jẹ́ o ẹ ṣòun tó tọ́ tòun tí ó dá ó dá kò ló kọ́ méjì tó ń jẹ́ ó ní ẹ ṣayé rẹ Daddy, Daddy, Daddy, please, Daddy, enjoy. You know you are the only one I have, Daddy. Daddy. Sorry. Daddy. oh, Joe. you please come back to me. I'm sorry. oh, no, not do me. Excuse me. Yes, what is it? I'm sorry. Um, I don't know why you're crying. And I want to... That is why I'm here. I just want to ask you what's going on. Is everything alright? ṣé tójú ẹ bá tiẹ̀ fọ́ ṣé ọpọlọ ẹ lọ ni dájú mi ló ń gbé lọ sínú tíátà yẹn my father is dying. anyway èmi náà prepare fún answer bẹ́ẹ̀ ìdí tí mo ṣe sọ sorry síwájú ni and if i'm asked tí ìbéèrè rẹ̀ kí n díjà kí ni nǹkan tó ṣe pé mọ́. my father is dying of peritonitis. peritonitis adé ti wá blood group wọn títí títí which is AB negative Oh ah, aori I know he's dying look at me it is the only one I have. wait wait wait wait wait why am I even telling you all this Kilo, ló dé tí mo ṣe ń explain ara mi fún eh? I think we are one. Kilo ló ṣẹlẹ̀ ṣé people shouldn't be buying me. é mi this ni ṣé o ń do I look like someone that's happy to you my father is dying. I'm not joking Ishida. Why dancing Alanta? Uh, it seems it seems She fẹ́ kí n hàm yín àbí ẹ fẹ́ kí just leave me leave me alone ẹ the máa lọ kí ló I ẹ wọ tó tọ́lọ́ I don't tó rẹ́lẹ̀ fi mí leave me alone no no no afa wait my daddy no no no ayọ̀dẹ̀ bá mi sọ̀rọ̀. Um, àwa kàn ń gbìyànjú ọlọ́run ló ń tọ́jú ẹ̀dá àwọn test result ń review pé ẹ ti wà ok yes but èmi fẹ́ observe yín for today kẹ́ tó lè máa lọ lé lọ́la sá. Ah, gbogbo nǹkan tí ó máa múṣẹ yín yọ ní kẹ́ ẹ ṣe. Ah, ah, My baby. How are you feeling now? Ah, I'm feeling good. Good afternoon. Ah. Um, mo sọ fún dáàdì lára wọn ti wá òkè but èmi kò fẹ́ observe wọn for today ni so tẹ bá ṣe tán ẹ wá rí mi lọ́fíìsì Babátúndé ah. thank you doctor ẹ ṣe gan ma. Ah. Oh, my daughter adúgbò ah Babs Babs Babs thank you so much i'm sure kò sí nǹkan tí mo lè fi quantify oore tó ṣe fún mi bójú owó ni o bójú ẹlẹ́ ni o mi ì rí nǹkan náà láyé tí mo fi lè quantify but màá kàn fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara just name it nǹkan tí mo lè ṣe fún ẹ tèmi náà kò tiẹ̀ fi dúpẹ́ oore. sir um, saving a life is enough for me sir. yes. sure. Túndé, I'm very serious. Níbi tí mo bá life mi dé, ní level tí mo wà ní society, mi rò pé nǹkan kan wà tí mo fẹ́ nawọ́ sí tọ́wọ́ mi ò ní kàn. Please, do me this very big favor. Just mention one thing. Just one. Tó fẹ́ kí n ṣe fún ẹ. Kí ni sọ̀tún tí mo fẹ́ sá? pé bí ó ti rí ló máa rí ẹ̀dá kan ń tiraka ni bá ti wáyé pa máa rí gangan là ń rí àtẹ̀wọ́ ṣóun la bọ́là àwa kó mẹ́ni ó kọ́ àti kọ́ bébí ah! ó ti rí àṣótì. if you wanna shoot your shot just shoot wisely. ah. kó ah. ah. mi jọ̀wọ́. ah ah. ire ọkọ mi kò pé tèmi Ah! ire o. òun ló gùn lọ báyìí. ètò ah! báwo ni báwọn bíbá yín kọ́ síbẹ̀ yìí máa ṣe lé. ó yà mí lẹ́nu ni òun báwọn òyìnbó gbélé ni. màmí ṣebí tẹlifíṣàn ni wọn máa tó gbélé kúrò tó máa gbé nǹkan mi sí mi ìbò òyìnbó gbélé. Ah, tún wọlé. ẹ̀ẹ́. Oh. Eh, ó dẹ̀ ní chief ló fún ẹ ní àdúrà nǹkan tó tó yìí. Mhm. Ah. iṣẹ́ wo ni mò ń ṣe tó ń fẹ́ fi wà kọ́ àdúrà òbí mi ah, ah. tọ́ka mi bá fún mi lé báwo mi fẹ́ ṣe ọlọ́run má ṣe wá ní kínní. Eh, eh, kò tọ́ síbẹ̀ máa mi o dáàdì débi tó fi mí ṣe àkáńtàǹtì ìkọ́mi bí ṣe ń kọ́. accountant. òun ló wà lórí ìdúnwájú yìí your son is not accountant. Hey! <laughs> ayọ̀ ni mo fẹ́ o ọlọ́run ayọ̀ tí máa yọ̀ mí kún ọkọ mi ò ṣe òkú tọ́jú mi ah ah hey. surprise. Oh. There's a surprise. Uh. Surprise wo ló tún fẹ́ fún mi? Mo ti rí mọ́tò ń tà. Oh. Ọmọ mi ti nílé lórí. Hmm. Surprise wo ló tún fẹ́ fún mi? Kò síbẹ̀. Fún di èyí, ẹ support dream wa kẹ bá wa di ojú kí surprise náà tó yọjú. kí n tún dijú kí n dijú adúrú nǹkan tí mò ń rí yìí ó dà. ọ̀rọ̀ baby start up now ẹ má là ju màá mi open your eye. Dìde dìde dìde ọkọ mi dìde dìde. Yes ma. Bàbá Túndé ṣé àbúrò ẹ tó ń sọkọ rè. àwọn mi lẹ́sìn. Ah, yóò dá tó o èèwọ̀ ni nílẹ̀ yorùbá ẹ̀gbọ́n kì í fàbúrò lóyún o. ó ti wá dọmọ mi ó ti dọmọ mi ọkọ mi á dá fún ẹ wàá sọ láyọ̀ bó bá ṣe ń fi orókùn tì kúnlẹ̀ wàá máa fi tòsì dídè á pẹ́ fún mi. Eh, ọkọ mi okú tọ́jú mi ọmọ tọ́jú wọ̀ náà wàá di wọn mọ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ah ọlọ́run mà ṣe o ọlọ́run mo dúpẹ́ tó jẹ́ kí n kú sínú ìyà tó jẹ́ kí n kú sínú ìṣẹ́ tó jẹ́ kí irú ilé ìṣẹ̀lẹ̀ níṣojú mi elédùwà mo dúpẹ́ mo yìn ọ́ ọpẹ́ ẹwà ìwà ìwà ẹ jẹ́ n súre fún yín gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé a máa yọrí sí rere ẹ jẹun mo fẹ́ pẹ́pẹ́. Maradona. Lọ́ṣọ. Oh good. Ọ̀rẹ́ mi. Ah! Nǹkan kan bá fún mi o tí mo ti fẹ́ bá ẹ sọ. Tí bá ní reason to ṣe choose Debi. I mean reason to ṣe choose Messi instead of Debi. kò yé mi o kò lè yé wọn. Debbie ọ̀hún kẹrin la ṣe gbé lọ sí airport yìí ṣọ́ṣọ́ ọ̀hún pé decision tó make yìí inú ẹ dùn pẹ̀lú ẹ̀ṣà. of course yes i'm fine well ẹni tí ò bá gbọ́ tẹnu ọ̀gá á pé ń pàtó. Ah, ó dáa mo fẹ́ gbọ́ kí mo fẹ́ gbọ́ tẹnu ọ̀gá sọ fún mi kí ló ṣẹlẹ̀. ok um, kó tó di kí popsi mi kú èmi àti wọn ti láǹfààní àtijọ́ ṣe àwọn àìdí àkọrí. Hmm. Babátúndé. dáàdi mi. Babátúndé. dáàdi. Hmm. ìrà òdédé bó ṣe hmm. bí ṣúgà bá ṣe pọ̀ tó ilé ìrà ṣe máa ń bò àmọ́ èèrà ò déédéé bo ṣúgà nítorí hmm. epo lílẹ̀ àǹfààní tí èèrà fẹ́ rí lára ṣúgà ló jẹ́ kí wọ́n pé bo ṣúgà. Hmm. dáàdì hmm? tọ́rọ̀ yín bá yé mi dáadáa ẹ ń jẹ́ kó di mímọ̀ fún mi pé báyé bá rí èèyàn tó ń pọ́n yẹn lù tó ń ṣàyẹ́ sí èèyàn ó lè jẹ́ pé wọ́n wo nǹkan kan mọ́yàn lára ni béèyàn bá wá jọmọ tó mọ́ tọ́rọ́ lójú tó o bá ń wá wúrà lọ tó o pàdé fàdákà lọ́nà kẹ́ni òun kó mú fàdákà kó padà lé fàdákà lè bí n tójú wúrà lọ lọ́yìn ọ̀la. ó kárẹ̀. òkèlè gbígbẹ pẹ̀lú rọrùn ó sàn ju wàrà tó kún fún ìdààmú àti wàhálà ojoojúmọ́ lọ. ó kárẹ̀ nítorí pé ọmọkùnrin bá rẹwà hmm. gbogbo obìnrin ni ó mọ dúró hmm. bó ṣe ń dúró tún wọ́n mọ dúró sí i ọmọkùnrin yẹn kó wá rorí ẹ̀ hmm. kó má wo bọ́n ṣe ń du òun náà ni kó ṣe máa fàyàlàyà pẹ̀lú gbogbo wọn hmm. torí ewu wà ńbẹ̀ o tó bá wá lọ dipò lọ kọ̀ wọ́n lẹ̀ tó lóun ò ṣe mọ́ bàbá rẹ̀ tínú lọ bí tẹ́lẹ̀dá rẹ̀ bá lè jà hmm. yóò lè wò gbogbo ogun ló ṣe é borí bọ̀rọ̀ ogun obìnrin àbí ìbínú obìnrin ẹ eh! bẹ́ẹ̀ yàn bá rí àti bọ́ọ̀nù ẹ̀ mọ́ ń lẹ́hùn ògùn burúkú ò ní jẹ ẹ o ò lọ síbi tí mo rán ẹ. ẹ mọ̀ pé ẹ̀kọ̀ọ̀kan báyìí ló máa ń wu dáàdì mi kó bá mi sọ̀rọ̀ ṣé wàá rí ọ̀rọ̀ tájọ́ ń sọ yìí ọ̀rọ̀ tó wà very important ni lẹ́yìn gan bá mọ nǹkan tá à ń sọ bí ẹ ṣàdúrà fún mi pé ó yẹ kí n ti wà pẹ̀lú wọn tí pẹ́kàn ti sọ wọ́n. àtìgbà yẹn ni mo ti desire pé mo ò ní bá wọn hot obìnrin láéláé jẹ́ mm, kí bóyá mm. lẹ́dàá obìnrin kan máa wá ṣépè fún mi. Mm, now mo lè má ask mercy out okay. but true nǹkan tó ṣẹlẹ̀ kí wọ́n á filẹ̀ tí mo fẹ́ ọmọ yẹn lè lọ commit suicide and anything ló lè ṣẹlẹ̀ kó má ṣe pé ẹlẹ́dàá ṣépè kẹ́lẹ́dàá má ṣe pé ìṣẹ̀dá ṣépè ó ṣeé ṣe kí n tún má débi tí mo wà lẹ́nu sólé ayé táwa yìí jẹ́jẹ́ kẹ̀lẹ́kẹ̀lẹ́ ló gbà. tọ́wọ́ ẹ̀ bá yé mi dáadáa a jẹ́ wípé o ò nífẹ̀ẹ́ Mercy nìyẹn náà o kàn fẹ́ out of pity ni o love ẹ. no no má get it wrong ìgbà mélòó ni òfin nífẹ̀ẹ́ yẹn àárín Mercy àti Joby ni mo wà hmm. wisely I have to shoot my shot hmm. nígbà míì tíyàn bá ń lé gold hmm? ẹ mọ̀ bẹ̀rẹ̀ pé silver àti bronze wà bẹ̀ but a lot of people want to go for gold. exactly. èmi ń dẹ̀kẹ̀rẹ́ ọmọ pé life mi ní stress bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so kọkọ pọ̀lọpọ̀ yẹn lè mú ní bá wọn lé so i have to grow for my own silver hmm. Hmm? ọ̀dọ̀ mi ni kun wà tí n bá yóò hmm. i am fine and i thank god for choosing um, mercy. kí ni kó wá ṣẹlẹ̀ sí Debbie báyìí. irú àtayọ̀ kó máa bá a because me ask her out rí mi ìdẹ̀rù bóyá ó ní feelings fún mi káwá ní kó tẹ̀ ní feelings fún mi rí tí kò láǹfààní àti sọ by now ó yẹ kí feelings yẹn ti kú. ẹgbẹ́ ẹlẹ́yẹ máa ń wọ́tọ̀ lèmi máa ń gbọ́ àṣà tí mo ní feelings tí mò ń tẹ̀lé Hmm, máa wò level wa ó yàtọ̀ síra wọn hmm, hmm, gbogbo lọ́wọ́ máa fi yọjú rí ó yọjú mi lọ so mo lè deceive ara mi and i thank god kò sí time láti máa sọ̀rọ̀ nǹkan tó ti kọjá i thank god i choose my baby wisely and i'm happy with my family. ọ̀rọ̀ yìí ti yé mi o a jẹ́ wípé debbie kan fojú kan ẹ̀ for the last time yẹn ló fi jẹ́ pé wọ́n ló choose pé kó gbóhùn lọ sí airport. i don't know but nǹkan tí mo mọ̀ ni pé i am happy and i'm good. <sighs> well That's why you you are a lucky guy indeed. Nope. A mm-hmm. lucky guy uh, indeed. Uh, when you labor under correct knowledge, which is L-U-C-K, hmm. you call it lucky at the end of the day. Wow. Me, I wow. labor under correct knowledge. Oh, people. Oh. He's always there for me and try and guide me. Wow. Ọkùnrin ni kó wá gbọ́. Hmm. Hmm. Kó má sọnù kó tó sọnù. Tọ́lọ́ ń fi èrè fún gbogbo wa o. Wọ́n kọ́ máa dákẹ́ síbẹ̀, a máa ṣe bí ẹni pé kinní. Ẹ tó bá rí ẹ̀sìn wá ní èé jẹ́ tó máa ń tán. Irọ́ dẹ̀ ní gbéraga bẹ̀ tó bá mọ̀ pé ó ṣe mọ́ ni kò sọ fún mi o kí wá bí gbà abẹ́ òní kò máa fi hàn pa ẹ lójoojúmọ́ gan ṣé mo ti ra mi sí ẹ lọ́rùn ni kí ló dé ṣé mi ò dá tó lóbìnrin ni. sori ibi tó sọdẹ yẹn náà mo mo believe pé wá òkè oní tí màá ṣe mọ́ kí n sọ anyway èmi ti move on. kí ló wí. you heard me right now. kí ló sọ jù wọ́n mi ò gbọ́ rárá kò sí nẹ́tíwọ́ọ̀kì ẹ́ júwọ́n olóòṣè mọ́ ẹ́ ṣé mo ti ẹ̀ sọ́ra ni ẹ gbà mí ẹ má gbà mí nǹkan táwọn èèyàn máa ń sọ pé àwọn ò lè jẹ tán ìrísí wọn ju wọn sẹ́yìn don finish àbákú lọ́ṣọ ewúrẹ́. kí ló ṣẹlẹ̀. láàrin èmi àti ẹ. ìtùnú ṣubú tó mi ló fà mí náà. ìjà ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ni ah. àtọmọkú pọ̀ ni. ó náà pọ̀ ti ya wèrè. ó lè tú mi lẹ̀ ó ń dé. kí ó lè tú ẹ lẹ̀ olórí burúkú máa tó bíbí dání tó ṣe dà. àjọmọkú ni. ó sọ mí papọ̀ mẹ́rin náà. she i don tell una say i no wan use my eyes see una for my house wetin una dey come here come do na. ah we are so sorry sir when i hear say my grandchild is sick that's why we came sorry sir. Hey, eh, see man i hear say my grandchild is sick i want to come and take him to the hospital who beg una i send i call una i tell una say the pikin dey sick i go carry i go carry something knack on top una comot for this place. i no wan make i get problem with una o make una just stop back just dey go back to una. we are sorry sir the thing wey i wan do be say i wan take the the pikin go hospital so when the doctor examine it finish i go bring am come i will buy all the medicine when the doctor tell us to buy. okay lis ten to me madam i no beg you to bring any money yes i no need una money i can take care of my grandchild this your useless pikin wey you no train well wey go carry him thing go give my pikin belle i manage that one just take a good look at yourself you wey be woman wey call yourself a, a, a, a, a mother wey suppose dey im house dey take care of im husband maybe you dey serve your husband dey clean house dey train the children how to behave well you dey there you use your useless son go impregnate my my my my, daughter. the pikin wey we go the olive oil and nothing oil wey we dey rub am if dey make the pikin dey okay. you go heal am. nothing must do my pikin o. olébòyèkà olébòyèkà. sẹ́nu ọjàre ìwọ kọ́ ló kọ́ mi báwọn gba ọmọ àjò fún ọmọ mi wèrè yìí ṣé jẹ́bi ọ̀bá sí yẹn tó bá sí pé ìwọ tó ọmọ bí tó máa fi nǹkan ẹ̀ kàn ṣáwọn aládàradà yìí ó yẹ kó máa sọ̀rọ̀ sólúwẹ̀ bọ́yẹ sọ̀rọ̀ sólúwẹ̀ àwa wí tó gẹmúgẹmú ń bá mi sọ̀rọ̀ ẹ sọ pé mo kòkò yàtọ̀ sọlọ́dọ́ tí mo fún nípa ọkọ̀ bẹ́ẹ̀ tó bá fẹ́ yín lélẹ̀ báyìí máa jókòó lẹ́nu ni ó máa pọ̀ ìfúnjáde. your shot. Shoot your shot. Oh yeah, shoot your shot. for a náà and sunny borough. Money, shoot your shot. Shoot your shot. Hey, shoot your shot. a rẹ̀ and sunny borough. You got the solution to every problem. Gbogbo ohun tó ta kókó bọ̀bọ̀ yẹn nìkan ló má fojú di òun ló lè ṣe ẹ má fojú di ẹ̀yìn ayé ń fẹ́ nìyó bọ̀bọ̀ yẹn ni. ní jíjẹ ìjímèrè ṣáàgìgùn kó má bàa gungi aládì bàbá báyé bá fẹ́ ẹ rọra ṣe báyé báyé ọ máa yọ̀ láyọ̀ jù báyé báyé ọ máa yọ̀ láyọ̀ jù bíṣu ẹni bá ń ta ẹ̀ kó fọwọ́ bò ó jẹ oníbíṣu ẹni bá ń ta ó yẹ kó fọwọ́ bò ó jẹ torí bẹ́ẹ̀ni ti rí bẹ́ẹ̀ kọ́ lọ́la rí ìyẹn ló mú babaláwo dífá ọ̀rọ̀ mo ti rí bẹ́ẹ̀ kọ́ lọ́la rí ìyẹn ló mú babaláwo dífá ọ̀rọ̀ rú you dey shoot your shots. Shoot your shot, Baba, shoot your shot. Shoot wisely. I say.